àfikọ́lọ́run tó ṣọ́ ni ọwọ́ ẹni tí ń ṣọ́ ni ṣàbà mi máa ṣọ́ ni àfikọ́lọ́run tó yọ ni nínú ayé gbogbo àfikọ́lọ́run tó dáàbò bò ní ilé dáadáa àfọwọ́fà ènìyàn ló ń lé wọn bẹ̀rẹ̀ àìgbọràn. ṣọgbọ́n ṣóun lálẹ́ fi lọ́gbà. iná tó níran. ẹsẹ̀ ọ̀dọ́ ń yọ̀ ni o bàbá mi máa ṣọ́ mi. iná tó níran. ẹsẹ̀ ọ̀dọ́ ń yọ̀ ni o bàbá mi máa ṣọ́ mi. iná tó níran. owó ló láyé bàbá mi máa ṣọ́ mi. ẹsẹ̀ ọ̀dọ́ ń yọ̀ bàbá mi máa ṣọ́ mi. Hello, sweetheart. How are you? Ilé ẹ̀, ah, ilé náà ni mò ń bọ̀. Uh, yeah, ilé ni mo kọjú sí báyìí, ilé ni mo face. You know what? I have a very good news for you. I should tell you now. No, no, I can't tell you now. It's a very good news and I'm sure you're going to like it. I won't tell you now. Ah, kí ló why why are you so eager? I'm already worry mo ti I'll tell you everything. It's a good news anyway. Okay. Ó kọ́kọ́ kò gbọ́. létí ẹ̀ ṣọjọ́ mà ó ń ṣe èrè ni èyí tẹ́ mo fọ́ ọkùn ẹ̀ ẹ́ ṣọ bẹ́tà ṣọ máa gbẹ àbúrò èrè lè ṣá ṣọ nọ́mà. ẹ̀gbọ́n mi má tiẹ̀ délé lóhùn eléyà àwọn eléyà àwọn ọmọ tó máa fẹ́ máa fún ọ oyè yín wọn dẹ pé wà ẹ̀ bá lọ. tí wọ́n gbá etí àbúlé burúkú ni mo fọ́ ọkùn ṣe bí ọ̀rìjìnà wájú àwọn ta ni wẹ̀rẹ̀ lélẹ́yìn ni. Ah, agbẹ́ni mi ò fọ́ ṣe o agbẹ́ni ògbà yóò gbà ní kí lọ tó níran. èmi sì mi ò ráyè wọ́n bá kára fún ẹni sáwọn eléyìí kò gbọ́dọ̀. àwọn ọmọ yìí làwọn eléyìí lọ wọn lè ní. àwọn wo lè wobi wobi kò sáyé fọmọ ìlú ìjọba mọ àwọn eh. ọmọ ìlú ṣe ti lé eh, ìyá àwọn ìlú ògo bá yín. oyè àwọn sùkúlù yẹn àwọn sùkúlù o ti pẹ́ gan. Oh, tálẹ́lẹ̀ eh. tó bá fọwọ́ kọ́ mọ́ ẹ̀ máa bá mi olórí burúkú làwọn ilé ṣé tẹ́ mọ. ẹbí ọlọ́wù ẹbí kí ló tó ní ìwà yìí ẹbí ìwọ. ọkẹ ọkẹ ọkẹ ọkẹ ọkẹ jà yìí rẹ ọwọ́ bóyá ìyálà yà yọ náà ṣe ní ìwà tó tà mí ẹbí ẹbí kí ló tó ní ìwà ọkẹ kùsà kùsà ẹbí kùsà. láyé ìjọ́sí ta máa ń bẹ̀bẹ̀ fèrè. ẹ ajá wa ni ọyọ́ fún yín.

ìmọ̀ yóò yọ ìmọ̀ tálọ́bì ọmọ àkójọ tani bàbá àwọn ọmọ òkú kọsẹ̀. ọmọ tí wọn mú ya ọmọ bá kú ya bá kú bá bẹ bá bá kọjá sa àwọn bá yẹ sọ ẹ náà. ọmọ ẹ jáde wẹrẹ lọsọ jáde jáde jáde kílẹ̀ kílẹ̀ kí sáyọ bolo wa gbàtọ́kùn àti lọ́sẹ̀ fún. àwọn ẹgbẹ́ ti mọ̀ náà lápẹ̀lẹ́ mi náà máa ń wà àwọn olórí burúkú lọ́mọ yẹn ó ṣe kí níyẹn fún mi lọ́sọ̀ọ́. báwo ni tẹ̀yìn ọdún ọ̀tọ̀ ló ń sunkún wálé ó bá ẹni kí ni. Ah, lápò ni máa wà àmọ́yẹ iná ẹ̀ mọ̀. Ah. ó ẹ lákọ lákọ olórí burúkú rẹ bá lábo lábo olóṣì tó ń wo bí tó dàbí apple power bank tó pẹlẹbẹ òfò àbórí ẹ dà mo kì í sínú mi jáde tó ah, yìí. àwọn ẹ̀ṣọ́ ọmọ yìí náà àwọn ẹ̀ṣọ́ ọmọ yìí náà. awọ ẹ filẹ ó ti jẹ lọ nìyẹn ẹ sàmọ yá ẹmọ lè yá àti bàbá. lò ṣé o sọ máa darí pọ́n ọmọ kú. òun ọmọ kí ló yẹ ni kí ló yẹ ni kí ló ṣe kí ló yẹ ni kí ló ní ìdáhùn ni. Ah, ẹ ẹ mọ̀kọ́ tó máa ṣẹlẹ̀ pé ẹ lọ tọ́jú ẹ̀ àyọ ara ẹ jẹ́ kí àtọ́kọ lọ tọ́jú ẹ o àtọ́kọ bá má lọ sọ̀rọ̀ àtọ́kọ máa mú ẹlẹ́ o. ẹ máa mú ẹlẹ́ mẹ́ẹ̀. máa lọ sí ọ̀dọ̀ ẹ̀rọ ọ̀dọ̀ dada aṣọ lọ mú gbó mú gbó dada kó mẹ́sìkì kó dẹ̀ máa fi ṣẹ́ sí i o. gbogbo méjì ẹ̀ sójú ẹ̀ ó máa jiná. àjìnà bá mú yá ẹ̀. gbogbo méjì ẹ̀ sójú ẹ̀ ó máa mú ẹlẹ́ o. Bàbá dada dada aṣọ. Ẹ kà ṣe fún ọ bẹ̀rẹ̀ o. Èmi ò rẹ́ jẹ́ o ìrẹ́jẹ̀ o ọlọ́run ìrẹ́jẹ̀ o. ènìyàn ènìyàn ènìyàn ènìyàn kí ló dé náà o. tani tani. kí ló dé ta ń ṣe bí pa òyìnbó mọ́. ènìyàn kí ló dé ta ń lò bàwà bí bàwà ní gbọ̀ngàn ènìyàn. 哎。 ènìyàn. adákẹ́dájọ́ kún wo gbogbo ohun tá a ń ṣe bàbá mi gbà mí lọ́wọ́ ẹni tí ò ń ṣọ́ tó ń ṣọ́ ni ìgbà àfọwọ́fà ènìyàn ó pọ̀ ènìyàn kí ló dé tá ń láyé bípa ò ní kú mọ́ àdáyé mọ́yà bí ipa wàhálà dára it? ọsẹ ẹ ká ọsọ awọ yìí ẹ ṣe ara ẹni tó wà mọ. ṣé Wásílé kò sí àfi covid nineteen covid nineteen nígbà tí o ti báyìí You ti lọ. covid nineteen o ti lọ. ó ah. wá ẹ̀mí wa ah. ọ̀gá ah. nígbà táyà náà bó mọ ọ̀gá. yes sir. ṣé I am mad. I'm mad. I'm mad. I'm mad. I'm mad. ọ̀gá mi ó ló ń tẹ̀lé mi lọ. ee pé n bá ń dògbò yọ. ọ̀gá mi báyọ̀ lè sẹ́kù lókè ní sà. ọ̀gá mi ẹ̀dá kan ẹ má ṣe o torí ọlọ́run mo ṣe jí ni o ọ̀gá mi. àtọ́ka mi bẹ̀rù kò fi lẹ́yìn ó ní àmàdà àmàdà àmàdà lóòótọ́ èmi náà máa gbé àmàdà àmàdà. ẹni afẹ́ la mọ̀ ọmọ ẹni fẹ́ ni yọ. mọ́jọ́ jí mi ìgbà ìpọ́njú la mọ̀ rẹ̀. mo bá rèèyàn wí fún ọ lọ́sọ̀ngbẹ́rẹ́ pàkọ́ gbogbo ní ara ìbúrú mọ̀ mọ̀. mo ṣẹ̀fẹ̀ gbọ́ fún jésù sí dáadáa mo wá pọ̀. nígbà tí mo débẹ̀ àwa bíi mẹ́fà ni a bid fún kinní yẹn so ǹdó wá ṣẹlẹ̀ ni pé. Yeah èmi ni mo last láti débẹ̀. àwọn yòókù ti débẹ̀ kí ló débẹ̀ bí mi wọ́n ṣe bọ́lẹ̀ láti inú oyè bọ́lẹ̀ ní mọ́tò tí mo approach àwọn tó wà ń géètì àwọn tó wà lè tó ń pàdé mi lẹ́nu ọ̀nà sọ pé congrats congrats sir. kò yé mi rán nígbà tí mo wá wọn ọ́fíìsì everybody was like ah congrats ọ̀gá gidi ah, kan ah, ok wọ́n ní ọ̀gá ni tí bá ti dé straight kí n máa wọ ọ́fíìsì bọ̀ kàn lọ sínú ọ́fíìsì ni mo dọ̀ ọ̀gá ẹ̀ dìde ni mo bọ̀ pé. Okay Eh, <laughs> yeah, the contract, uh, the contract is yours. Can you come? yeah, yeah, yeah, I was, yeah, I was yeah. so happy. I was so happy. Thank you, Lord. Father, Father we thank you. Ọlọ́run ò ah, ṣe Thank you so much, Olúwa ẹ ṣé ẹ ah, God, uh, you know what? Yeah gbogbo celebration yẹn àṣe bí wọ́n gbà tán ọmọ ẹ bá wọ dédé àjọ pa gbogbo ẹ̀ bọ̀. ìgbà tí mo fi pẹ́ yẹn pé níbo ló dé hmm. mo ti prepare oúnjẹ tó ń gbà yẹn oh. so you just go in now freshen up then come to table. o ṣe wá yẹ kí n freshen up ebi gidi ló ń pa mí i am happy and i want to eat good. ẹ káàsán ẹ káàsán ẹ̀yin wọ́n ẹ̀dúró ẹ̀yin wọ́n wọ́n ní wẹ̀rẹ̀ tẹ̀sí ẹ̀ sálẹ̀ mẹ́rẹ̀. ẹ anago. ẹ àìbí ọ̀dàmọ̀ ọ̀dàmọ̀. ẹ má bọ̀ àti ẹ má tọ̀ ẹ bẹ́ẹ̀ yàtọ̀ àgbà ni. àgbàlagbà ni. kí kí lẹ fẹ́. ọ̀bẹ yàrá yàrá yóò dà fún olóyìnbó.

wọn ní sọ́kẹ̀ tọ́ yín dáadé kọ́ máa na yín dá máa wò la ojú ẹ̀bí omi ẹkún ẹ wọ ẹgbọ́n mi sókè báyìí àbí òṣòfò àgọ̀ sí yìí kẹjá kó jáde kí bẹ́ẹ̀ lábẹ́ mọ́. àlàyé ẹ̀dákẹ́. àlàyé. ẹ̀dákẹ́ ni wà á yá yín ẹ̀fẹ̀ ní wúgẹ́ẹ̀tì tó káwọ́ tí wọlé ṣe ṣe ṣe ìyá yín lè dá wa ah, mú. ayé mi ò yẹ yẹ tí n bá wá jẹun tán màá máa fresh nù. <laughs> ìgbà tán ọmọ bá dẹ̀ di àwa pa foundation ni àwa. ayé wà fẹ́ bàjẹ́ lẹ́yìn ẹ̀rọ mi jẹ́ ẹ̀kọ́ ẹ̀ka sọ̀rọ̀ àlọ́ wà bẹ́ẹ̀ yẹn ti gbàlejò. ìyá yín àwa ti dé o. lọ́sọ̀kọ̀ wíwíwí. ti gbàlejò ẹ bọ́ta o ẹ bọ́ta ẹ ti gbàlejò máa ṣàlù gíláàsì yìí sí. àwọn bàbá olówó bí apá kọjá o ó tọ́ ni o. ẹ ká sọ fún mi. I mean, I, for once, I can behave like gentle. Lie yá lie. You go kò jẹ́ the di last. Màmá pè wá gentleman mọ̀. No no when when gentlemen meet gentle people, come and relax. Àwọn àjọ gentle lójú yín ṣé ìta tọ́kì ní abalobet kí ló farú yẹn ṣé àyẹ̀wò wà fún gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn àyẹ̀wò àdà ẹ wọ ẹ akẹ́kẹ́ta bẹ́ẹ̀ yọ̀gbọ̀n àwọn èsì káàdì mi kí ló yẹ kó wà pẹ̀lú yín ọmọ ọ̀tẹ̀lẹ̀ ẹ̀tọ́ bí tó bá ń yín ẹ̀ṣẹ̀ wọn wọ̀ kiri yẹn ẹ mú wa káàgùn káàgùn káàgùn kádẹ̀ tún gùn kádẹ̀ mú fún yín. ṣé adéwálé ọmọ tiwa lẹ sọ pé ẹ fẹ́ gbọ́n Adéwálé ti wọn. Bí o sọ pé àwọn Adéwálé. A ká mú ká gun kẹlẹ̀ ká mú kan yín. But you guys cannot talk like that. Ah. How can you tell father and mother pé kán mú ọmọ wọn síta because you want to gun him? It is because ẹ gọ̀. Ẹ ó gọ̀. Ah, ẹ̀yin méjèèjì ẹ̀ lẹ́kọ̀ọ́ tó bá lẹ́kọ̀ọ́ ló yẹ kẹ́ ẹ mọ̀ pa máa padà gun ká tó kú èmi Adé máa gun point of correction tó máa bá wọn sọ̀rọ̀ ń jọ mi. Ẹ ọgọ̀ ni kò tí pọ̀ yàrá àgọ̀. Kí o kí ló máa expect wọn fún? Nà méjì ni. Ee eh, eh, wo kọ́sà fòyìnbó náà, ee eh, English ma ẹ fòyìnbó náà o ó tọ́ ni o ọmọ ìta pè ní kí wọ́n tó nímọ̀ kí wọ́n tó nímọ̀ làwa o wéè wà ó ti lọ bẹ́ sàwà wà kó mọ́ ṣẹ́ ọmọ ìlọ mọ́ wọn ti wà ó lọ fi ṣàṣọ mú oṣù ọlọ́run wéè wà wọn bílíọ̀ àyè táwọn bá ti mú abájọ́ ṣe fíyọ̀dù ṣá wò ó yàtọ̀ pé bá ti tó àtọmọ ẹ ṣá wọn ẹ síwájú wa. kò lè kò lè ẹ mú jáde kápá. straight ló bá tọ. How can you talk like that now? Ẹ wo ìjọ bàbá ọkọ mi, ẹ ẹ ẹ ìjọ torí Ọlọ́run, ṣẹ́rẹ́ ni tó gún ẹ wò bàbá ẹ nìyí wọn nẹsìn mo promise yín. ṣé kò bàbá àti ìyá yín kan ṣe yín. ó bẹ̀rẹ̀ pé ṣọ́ọ̀kú yẹn lógún ni bàbá ẹ̀ máa gbé lọ ó máa treat ẹ̀. Ah, àṣẹ náà máa lọ sí ọsibítù tó bá ti mú gbó mú gbó mú gbó ó ti gbó ẹ̀ máa jiná. àti ẹ̀fọn àwọn méjì lẹ̀ mo rò méjì lásàwọ̀ ah. ó dà pé nǹkan ṣe yẹn ah. lẹ́kọ̀ọ́ wọn kọ́ yín dáadáa lé ló dé tó ń yọgi báyìí ah, ah, ah, náà ara ẹ tọ́ ni nítorí o lè kó ògiri wá bẹ́ẹ̀ yẹn yàmi ọmọ òkì wà kó má níyà ó níyà èèyàn kan ló bí. ẹ wo ẹni ẹ bí sọ pé kẹ pààyà ẹ ṣe bẹ̀tẹ̀ mi kàn fẹ́ fẹ́ pé ọmọ tó bá tọ́ dáadáa ó pọ́sibù kó jẹ́ ìyá ẹ̀ ló tọ́ ọmọ náà bá tọ́ dáadáa bàbá ẹ̀ ló tọ́. yóò dẹ kàn mí ẹgbẹ́ ká sọ fún mi ó fẹ́ jẹ́ fíìmù ni ọmọ tẹ́bí ní tẹ́mú wá fún wa a twenty four hours kẹ́ mú wá fún wa tẹ́ bá ti wá lè mú wa ṣẹ̀rá wa téèyàn bá ti ṣẹ̀wà tó bá jẹ́ múlíkà ló ṣẹ̀ tábàdélé àwọn múlíkà tábà bá múlíkà a máa pàyà múlíkà a máa pa bàbá múlíkà náà a máa pẹ̀gbọ́n múlíkà a máa pẹ̀gbọ́n àbúrò múlíkà kí múlíkà bá ṣẹ̀ṣẹ̀ bímọ tuntun a máa pa àwọn náà kí múlíkà lè mọ̀ pé ìfà tóun ṣe ò dá ni o ẹ ti gbọ́ ó fẹ́ tàkẹ́ mu wá ká bá wí a máa gun a lè máa mu wá fún un. àwọn ọmọ yìí o àwọn oníkẹ́ bá pọ̀lọ́pàá ẹ pọ̀lọ́pàá yìí o ẹ kò ṣe lọ àwọn àlọ́ àtúmọ̀ àdé. ẹ bá pọ̀lọ́pàá a máa jẹ́ kẹ́mọ́ pé ìjọba ni wa àwa wà pẹ̀lú ìjọba àwa pẹ̀lú ìjọba ẹ pè wọ́n wà láìpẹ́ ti yà wò. ṣe gbọ́ ṣe bẹ́ẹ̀ ni no ah ẹ ti gbọ́ o yà laminate ojú bíi kòtí ẹ ṣe ìgbà tó ẹ bọ́lọ̀ ló bí yín ṣe jẹ́ gbàkejì ọlọ. olóògùn ní ká pọ̀lọ́pàá àwọn ọmọ yìí o pọ̀lọ́pàá ṣẹlẹ̀ ọmọ o. ẹ̀yẹ pọ̀lọ́pàá wò. ẹ bá sọ̀ ma má sáré kí lóra bẹ́ẹ̀ jáwé rẹ̀ ṣá. àtọ́ máa wò. ṣé o ní pọ́blẹ́mù. omi kò tẹ. ó dàbọ̀ orí yìí ó dàbọ̀ orí tàtà. ìjọba burú ẹyọ ṣe dúró ẹyọ bẹ̀rẹ̀ ẹ dúró lẹ́nu ní ìṣẹ̀lẹ̀ fún pẹ̀lú ní pàṣẹ fún lọ́mọdé ní fún yín. ẹyọ ṣe dúró lẹ́nu ní ìṣẹ̀lẹ̀ fún pẹ̀lú ní pàṣẹ fún lọ́mọdé tẹ̀lé wọn. gẹ́gẹ́ bí mẹ́ta ni jẹ́ kó máa lọ. wèrè kazeem tó wà lójú ọ̀nà kò mọ̀ gbà tán wọlé. mo ń ṣe jẹ́gẹ́. ó wá ní ìyá ẹ̀ ó wá lẹ́mi ni kí wọ́n pàbí. ọmọ tó bá dà tí bàbá ẹ̀ òrọ́ ọmọ tó bá ya jàǹdùkú tí ò dà ìyá ẹ̀ ló bí ọmọ ìyá ẹ̀ ni o wọn ò ní báyìí níbi tọ́lọ́ máa padà wá.

want to kill me, you will not be my death. No, because I did not kill my father. Èmi kọ́ ni mo pa èmi ò pa bàbá mi. Ọmọ kankan ò lè pa mí. What is your problem? Tó bá ma tó bá di tó bá yẹ pé èèyàn kan wà tó fẹ́ pa ìyá ẹ ló máa pa. Mo sọ tèmi fún ẹ. What is your problem? Ọmọ tá bá báwí tó ń warùn kì ó ṣetán tó máa parun ni. Ṣé fẹ́ parun? Ṣé fẹ́ parun? Ṣé fẹ́ parun? A father has spoken. i out of here. I do, honey. I do, honey. We're just to sleep. ojú yìí ni kò wò torí ojú lọ̀rọ̀ wa. kí ni problem ẹ gangan nǹkan tó bá ń ṣe ẹ gangan ṣàlàyé fún mi èmi mo ṣàbí ẹ wọn ní lẹ́yìn Ọlọ́run ìyá ọmọ ohun tún lọ lọ́rùn ọmọ kékeré as a mother are supposed to be your best friend and your confidant. n tó bá ń ṣe ẹ́ gangan ṣàlàyé fún mi wálé àìsàn tó bá ń ṣe ẹ́ sọ kí n lè mọ irú oògùn tí mo fẹ́ fún ẹ lò. adéwálé mi ò bí ẹ fálẹ̀ mi ò gbóyún ẹ wá láti ta kí ló dé tó jọmọ kan tó wá hùwà ọmọ àlè mi ṣáà yí gbé mi ò sọ bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ látara mi ò sọ̀rọ̀ àṣé mo ti tra ètò ni mi ò sọ bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ látara mi ò sọ̀rọ̀ náà ilẹ̀ fẹ́ kí n ṣe láti náà bẹ́ẹ̀ ẹ̀lẹ́ fún ẹ̀ ń tà mí wọ́n yìí gbẹ́rù ṣé mo sọ̀rọ̀ ni ẹ̀ náà tún dé ṣẹ́ ẹ̀ yóò láìkí o. ṣé nǹkan tí mo bá ẹ sọ nìyẹn ṣé n tí mo bá ẹ sọ nìyẹn wálé wo kíní kan ni mo mọ̀ tó dá mi lójú èmi ò bí máa le o mo dẹ̀ mọ bàbá tí mo bí ọmọ mi fún kí ló dé tó wáyà yàkúyà kí ló dé tó ń bá èmi àti bàbá ẹ lójú jẹ o gbọ́ nǹkan tí bàbá ẹ sọ ọmọ tó bá dáa ni ti bàbá ẹ èyí tí ò bá dáa tìyá ẹ dókì ni mo gbà lọ́wọ́ ẹ gan kí ló dé tó ń ṣe báyìí kí ló ṣe ẹ gangan sọ fún mi bá mi sọ̀rọ̀. ajá yìí fún mi lẹ́pẹ́ bẹ́ẹ̀ kẹ́bọ̀ wọ́n wá fẹ́ tì mí báyìí mo gbẹ́ tara mi nà ẹ náà dẹ bẹ́ẹ̀ abẹ́rẹ́ náà fẹ́ gbá mi létí. mi ì lè ba ewé mi ì lè fọ etí ẹ. ilẹ̀ tó bẹ́ẹ̀ ẹ bá ti gbá mi létí kò sọ̀rọ̀ mọ́ a máa yanjú ẹ̀ lókè mo lè pa ọ fún yín wà láì ìgbàdú dájú fún mi ẹ mo gẹ́tì ara mi ṣe wọ mi ti dá ọlọ́run máa ní mi ẹ wo aláìmọ ẹ wò lọ sùn ẹ lọ sùn mo lè pa ọ fún yín ẹ lọ sùn ọlọ́run yín ẹ fọ́ mi lọ sí ẹ fọ́ pa ọ fún yín. mo dáhùn. Adéwálé. ṣé mi ni mo dẹ̀ bí ọmọ yìí ṣọmọ mi ní ṣá dáhùn ilé dáhùn kí ni wọ́n lé dà yìí kí ni mo yí dà báyìí. ìyá ẹ̀rọ mà tí dàda ẹ̀rọ dúpẹ́ mà kúrò ní. jókòó jókòó jókòó kí ló dé wọn ṣe lálejò ni. inú mi ní mi fẹ́ nǹkan kan. lóde. ṣe rí gbogbo ẹ̀ ó ti ń dojúrú bọ̀ báyìí o ó ti ń dojúrú àti. kí ló ṣẹlẹ̀. àti àbúrò mi ni o lórí ọ̀rọ̀ wálé yìí ni o ó ti fẹ́ máa yí mi lọ́wọ́ báyìí kò lórin méjì tó ń kọ́nu lébà ju wípé ọmọ àlè ni ó ní tó bá yá mi ó ní mo máa gbé lọ fún bàbá tí mo bí fún ẹ̀dẹ̀ mo fẹ́ yìí nìkan lẹ́mọ tútù ẹ̀ tó bá ti fàrígà tán ó ti sú mi mọ́ tí mo fẹ́ ṣe. irú èdè ìlú wo ló ń sọ yẹn kí ni ìtumọ̀ yẹn ọmọ àlè bo. àǹtí ẹ̀yin lè sọ báyìí ó jàre bí mo ṣe ń gé wálé fúnra rẹ̀ lọ́wọ́ ló ń bọ̀ ọ̀rùn ká mo dẹ̀ ń gbàdúrà màá tún pè máa tún bá sọ̀rọ̀ ó ti sú mi mọ́ nǹkan tí mo fẹ́ ṣe pàmàbà rẹ̀ ń sìn ṣe làbúrò yìí tẹ̀sọ̀ wípé kì í ṣe ó látẹ̀mí àti oníkìṣà mọ̀ kí n mú kúrò lé níbo ni mo fẹ́ lọ níbo ni mo fẹ́ mọ ọmọ yín lọ níbo ni mo fẹ́ lọ. <laughs> Eh, téèyàn bá fẹ́ sọ ti sẹ̀ríà ìwọ gan fúnra rẹ̀ o ti jókòó tẹ̀tẹ̀rẹ̀ jù lórí ọ̀rọ̀ wálé ọmọ tó bá fẹ́ ya ọwọ́ èèyàn gbọ́dọ̀ dúró tì ní o gbọ́dọ̀ ṣe bó ṣe tó àti bó ṣe yẹ lórí ẹ̀ ni ìwọ ò mọ wípé ọmọ tó bá dà òun ni ti bàbá ètò wa kù díẹ̀ ká tó ti yẹ́ ẹ̀ ni à gbogbo aládẹ̀ ń gbàdúrà kọ́ lọ́ọ̀ jẹ́ ká jẹun ọmọ kalẹ̀ bẹ́yàn bá ṣe wàhálà lórí ọmọ á lè jẹun ẹni nígbà tó ọmọ ti rí báyìí kò yẹ kó jókòó tẹ́tẹ́rẹ́ ó jókòó tẹ́tẹ́rẹ́ jù. àǹtí mò ń gbàdúrà mo dẹ̀ ń bá sọ̀rọ̀ mo ń gbàdúrà kí ni kí n tún wá ṣe torí ẹ̀ náà mo ṣe ní kí n wá rí yín. àdúrà ọ̀rọ̀ ọ̀rọ̀ wa ni ò ṣe àdúrà àtọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ ti gba kéèyàn tó fẹsẹ̀ síta kó lọ sábà àwọn tó tún jù wá lọ yàtọ̀ sí bàbá lókè tó ju gbogbo wa lọ àwọn kan tó wà tó tún ju àwa yìí lọ tẹ́yọ̀ ń ṣe nìyẹn àdúrà lásán gan ò rán mọ́ ṣé orí mi tọrọ gbélé fọkọ ẹ balẹ̀ èmi mọ ibi tí mo máa mú ẹ lọ. Ah jókòó jókòó. ojú ni tí. ọmọ bíi ti máa mú un lọ. ṣé táìmù ṣe wà ẹ jẹ́ ká lọ lẹ́nu. Ah, ibi tí wọ́n mú ẹ lọ yẹn kì í ṣe ibi téèyàn kàn máa pa kùrù débẹ̀ ẹ lè kàn jáwọ́ bẹ̀ mo máa pè é ní wípé ẹ jọ ìgbà wo la lè bá yín ṣé ká máa bọ̀ ọ̀rọ̀ tí wọ́n ní kì í ṣe pé èmi náà jẹ́ èèyàn tó yára pé ó ń tójú bọlé o èmi ò mọ̀bi kankan o mi ò tiẹ̀ lẹ́sẹ̀ tó arọ eleventies lè mi ṣùgbọ́n mo láwọn tí mo lè pè tí mò ń sábà tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ wípé ẹ jọ ẹ̀mú bẹ̀rẹ̀ àwọn ni mo máa sọ fún àwọn náà máa wá mú wa wọbẹ̀ wọ́n máa mú wa wọlé nírọ̀rùn tí ò sí wa náà. agbọ́n tá à fẹ́ agbọ́n tá à ń fẹ́ agbọ́n tá à ń fẹ́ ohun tá a fẹ́ kó dà yẹn ó máa dà á dà pẹ̀lẹ́ ìyá mi kò sí wàhálà fọkàn balẹ̀ kí wàá ní jíjẹ báyìí ṣé kí wọ́n ṣe ráìsì fún ẹ jẹ nǹkan kó mu nǹkan ó ti débi ìfọ̀kànbalẹ̀ èèyàn ń bẹ́kún wọnú ilé kó má bẹ́rìn jáde ọ̀rọ̀ ẹ ti dayọ̀ wọ́n lé mi ni. kí ló ṣẹlẹ̀ kí ló dé. ta ló lè yín bọ̀ kí ló ṣẹlẹ̀ ó lè yín bọ̀ ẹ kí lè ṣe. ṣe. máa ní gẹ̀yẹ́ ọlọ́run máa gbọ́ máa kú kú o tó bá jí wèrè. ẹ jọ bọ̀bọ̀ kò tó sáré wọ bíbí èsì nǹkan. bọ̀bọ̀ wo kò sẹ́ni tó sáwọ́ bíbá yìí ń gbọ́. anybody ò sáré wọ bíbá yìí. Ah, ah. ṣẹlẹ̀ ṣé ọ̀ṣà. aṣọ ah, ṣùgbọ́n akọ fún èèyàn tó gbà báyìí ó sá gbà bíbá yìí. ó gbà báyìí ó gbà báyìí ló tọ́. ti lọ. ó ti lọ ó ti lọ ẹ kí ni pàtó nǹkan bẹ́ẹ̀ ìwọ ṣe gan-an kí lẹ ṣe. kí lẹ́yìn tó fi sáré wọlé bẹ́ẹ̀ yẹn náà bá dúró rárá má ti wá ṣubú. má bínú wọ́n ní mo jalè ni. ẹ jalè ẹ jalè kẹ. ẹ ṣe iná jalè ni. mo jalè ó ṣàtìlọ. ìwọ ti lọ wọ́n ti lọ wọ́n ti lọ. ṣé iná jalè ni ọ̀rẹ́ èmi lọ o ó já mọ́lọ́ já mọ́lọ́. Adéwálé ṣòwò la fẹ́ sọ pádéwálé ò rìnà ni àbẹ̀bí la fẹ́ sọ wípé ó ń pa. kí ni nǹkan tá a fẹ́ sọ pé oúnjẹ Adéwálé níyà. yàtọ̀ sí pocket money tí bàbá wọn máa fún ọ. I credit his account every month. Realize my mistakes on my front. As a mother am I lacking? ẹlẹ́dàá mi ojúṣe wo ló kù tí mi ò ṣe lórí àwọn ọmọ mi tádéwálé fi wá dọmọ ìbànújẹ́ fún mi. àyíkẹ́ wíkọ̀ wíkọ̀ wíkọ̀ wíkọ̀. ẹ kò dáràn. ẹ bọ̀ àbí mo ti fúnná sọ̀rọ̀ nílé sùn àbí mo ti fúnná sọ̀rọ̀ nílé sùn ni àkànní ti pa. àmọ́ ọkùnrin tó fọmọ wọn ṣọlá àwọn èèyàn ọkùnrin tó ń fi ọmọ wọn tẹ̀lé ọ̀la. ọmọ mi ṣàkànnì ti lu ọmọ mi ni. ṣe ọlọ́run tí mi ò lè dá ẹbí mi bọ̀ báwo làwọn nǹkan àwọn tó ń níyẹn báwo ló ṣe ṣòrí tèmi ò lè ṣòrí bẹ́ẹ̀ kí lẹ́lẹ́dà tèmi wò tí ẹlẹ́dà tí wọ́n tó ń gbé wọn kò rè tó ń ṣòrí rè tèmi ò torí tèmi dẹ̀ lajúlẹ̀ tí ó help me situation mi mi ò lè bọ́ ìyàwó mi ò lè bọ́ ọmọ tire fẹ́ I will give it everything it takes. wọ́n ní tọrọ bá kọlẹ̀ tó kọ òkè wọn níbi tó ń gbé sí sórí ibi táwọn kan gbé sí tó fi mí ìkẹyìn ẹ̀mí náà wà gbé kábẹ́. akọni kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí. made up my mind. wá sọ̀rọ̀ bí ẹni tó sọ̀rọ̀ ìtinú. No òkùnkùn kì í ṣe ọ̀lẹ. kí ló dé torí mi ò ṣeun tẹ́gbẹ́ rẹ̀ ń ṣe that's what i'm saying. mo máa ń ṣe ọkùnrin ṣe sùn. ìjọ wo ilẹ̀ ń ṣú ọjọ́ wo wo má rìn o. kí ló fẹ́ rìn. máa tójú bọ ibi tí àwọn èèyàn ń tójú bọ tó fi mèkẹ́ e. máa rìn síbi tí àwọn èèyàn ń rìn sí tó fi mèkẹ́. I will give it all it takes. Eh, eh. torí ọlọ́run má lọ tọ́ bọ̀bọ̀ kú bọ̀ ah. má lọ tójú bọ̀ nǹkan tí ò yẹ kó tójú bọ̀. ṣebí kémi ti mí èkẹ́ e, kẹ́yìn ti gbádùn ni má wọ̀rí ìwọ má wọ̀rí ibi tẹ́mi máa wọ̀ yẹn kémi ṣáà ti kórè wálé kí n kó wálé kẹ́yìn dẹ̀ máa gbádùn n tó jẹ mí lógún nìyẹn o kẹ́ máa gbádùn. ẹ jẹ́ kémi náà fèjì kẹta sí i. má fèjì kẹta kò má fèjì kẹta kórì mi ṣe ntẹ́gbẹ́ ń ṣe. ó máa ṣe nígbà tí táyé kọ́yìndé ẹ lóòótọ́ wọn jọ bí wọn níjọ́ kan náà àsìkò kan náà ọ̀nà kan náà náà tán inú kan náà náà gbà wáyé àmọ́ tí kọ́yìndé bá wá lọ sọ wípé torí pọ́n ríbi tí táyé bọ́jà kalẹ̀ sí tó ń ta òun náà fẹ́ gbégbá kalẹ̀ ta ló sọ fún mi pé kádàrá ẹ máa yan bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ṣe sùúrù má lọ bọ̀bọ̀ kú bọ̀. kádàrá tèmi náà yàn ó ní pé kí n tọ́ bọ ìbọ̀kúbọ̀. I must make it. ẹ wà mẹ́kẹ̀. Ah, I must make it. àmọ́ ìsàlẹ̀ ọ̀rọ̀ wọ́n ló lẹ́gbìn. I will give it everything it takes. Ah. Everything. torí ọlọ́run má lọ kọ́ ọ bọ́dẹ tí di nìṣó jọ òun má lọ kọ́ ọ bọ̀ bọ̀ kú bọ̀. irọ́ ìbí làwọn èèyàn ṣáà ń Ah. Àkànní ti tàn ìgbérù mi. Àkànní ti tàn ìgbérù mi o. Ó ti tàn ìgbérù mi. Ìkòkò ní gbomi. Kò gba ẹ̀yìn. Kò gba ṣọ̀ṣọ̀. Àkànní wà rí ìjà abiyamọ. Àkànní wo jẹ́ kí n sọ fún ẹ ọjọ́ tá a bá rí bí ni bí wọlé o ọjọ́ tá a bá dẹ̀ rí rí báyìí ni rí wọlé kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan kí ni nǹkan tó dé gangan kí ni mo ṣe fún ẹ ah, ah. èmi pẹ̀lú ẹ̀ nínà o àmọ́ bá ṣe jọ bẹ̀rẹ̀ àdẹ̀mọ́ bá ṣe jọ àǹgbà kan ibi tó bá di ọmọ mi sí ni kò lọ tú sílẹ̀ o bẹ́ẹ̀ ni fine mo mọ àmọye irú ẹ àmọ́ eyín tó wà nígboro tó máa tẹ̀ ń di mi ní kéèyàn má ṣáájú ọ̀la mi ní kéèyàn má tẹ̀ ń di mi ní kí gàmbàrí má sun rárá rárá tèmi ní pé kó ti má fi kí ìyá bàbá mi bẹ́ẹ̀ ni mi ní kó má ṣáájú owó mi ní kó má ṣáájú ọ̀la àmọ́ ọmọ mi tó lọ lò òun ni kó lọ tú sílẹ̀ níbikíbi tó bá dé mọ́ àwọn tó bá bẹ́ẹ̀ ṣe lọ sọ fún ọ nìkan jáwọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ wálé o lọ tú wálé sílẹ̀ níbi tó bá dé sí kí ló dé mo ti ń ṣàkíyèsí gbogbogbà tó bá win contract báyìí ìgbà ìnìṣòro máa ń dé bọ́mọ yẹn anytime tí contract tó bá ti hit contract kan báyìí ìgbà ẹnu máa bẹ̀rẹ̀ sí ṣe rádàdà tó máa bẹ̀rẹ̀ sí ṣe mọ̀nàmọ́ná ìgbà ẹnu ayé ẹ̀ máa dàrú kí ló kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe fún ẹ mélòó gan ni mo tò kalẹ̀ mélòó gan ni mo bí tó fún wọn dà mí láàmú. láàrin èmi pẹ̀lú ẹ ni mo ti rọra sọ fún ẹ kẹ́lẹ́kẹ́lẹ́ nínú ilé sìn. Hm, akọni ah, ó dẹ̀ mọ̀ pé olórúkọ sórí by the time tí bá máa bọ́ sí ìgboro sórí by the time tí bá máa fọn rere fún aráyé gbọ́. wàhálẹ̀ ti dà lérò tó fi jẹ́ pé mọ́mí àti dáàdì gan ti kọ̀yìn síra wọn ọ̀rọ̀ yẹn ti lé débi pé màámi sọ pé dáàdì mi ń lo kádàrà déwálé ni débi pé tó bá yẹ pé tó bá ti gba contract báyìí ni déwálé máa ń misbehave. asik déwálé bẹ́ẹ̀ni ọmọ ìyá tèmi mo gbẹ̀rí bàbá wálé jẹ́ ẹ bá ọmọ ìyá mi ni mo mọ ohun tó lè ṣe kí ló fẹ́ lo asik ọmọ ẹ̀ kì í ṣe pé kò rówó àṣírí ẹ̀ bò ẹ bá ṣì rí ẹ̀tọ́ bò náà ló jẹ́ kó ṣe bí ìwọ̀nba kélébé bí báyìí náà fíìmù náà òun ló tún ṣe báyìí kí wá ni ó fẹ́ sọ pé tọmọ òun ṣe máa jẹ́ òun fẹ́ bá yí ọmọ òun jẹ́ ah, ah, ìyẹn ò kì í ṣe ọ̀rọ̀ ó dà èmi máa wá sílé yín máa wá bá bàbá wálé àti ìyá wálé máa wá bá wọn sọ tọrọ èyí tí ìwọ ọmọ wọn bá wọn sọ tán gbọ́ yẹn máa bá wọn sọ wọn máa gbọ́ máa bá wọn sèyí tó ń jódòdó ọ̀rọ̀ pé tó kọ̀kọ́ yẹn kì í ṣe ìtọ́ mátamọ́ mátamọ́ wọn ò lè kò sí tọ́lọ́run bá lóun fẹ́ gbé ṣe ẹ̀dẹ́ kò sí nǹkan téèyàn lè ṣe sí ó kàn wá nìyẹn a máa gbárùkù tì í ni kì í ṣe ká máa tì í mọ́ra wa pé lágbájá kan ló ń ṣe bá ọmọ ìyá mi àwa láyéláyé mo lè tá tán síbẹ̀ lórí ọ̀rọ̀ yẹn pé ọmọ ìyá mi lè ṣerú ẹ̀ ṣùgbọ́n mò ń bọ̀ lẹ́yìn máa wá bá wọn ṣe tọrọ mo dọ́dọ̀ yín tán lọ́la ọkọ mi pẹ̀lẹ́ gbogbo yín ló máa dáa fún ẹ ṣe oríire ṣe ó ti gbọ́ ó ṣe ó dá ọkọ mi ó dà ó dàbọ̀ ó dàbọ̀ mo kílé o ó dàbọ̀. ènìyàn ènìyàn ènìyàn hmm. ènìyàn kí ló dé náà o kí ló dé tá ń ṣe bí pa òníkú mọ́ hmm. ènìyàn kí ló nẹ́ta ń ló gbà wá bíi báwa la ní gángan ènìyàn ènìyàn adákẹ́dájọ́ kún wo gbogbo ohun tá à ń ṣe bàbá mi gbà mí lọ́wọ́ ẹni tí ń ṣọ́ tó ń ṣọ́ ni ṣùgbọ́n àfọwọ́fà ènìyàn ó pọ̀ ènìyàn kí ló dé tá à ń láyé bí pa ò ní kú mọ́. àdáyémọ́yà bí báwa lọ́dára wa ènìyàn o ò jẹ́ tèrè pa tèrè pa ọ̀rẹ́ mi kò má lọ pẹ́. nnamọ́nà tẹ̀yà mọ́nà ènìyàn burú mo ráyé mo sá aráyé burú ẹ̀dá mọ̀lẹ́ o. amafẹ́niwájú máa bú ni ẹni abójú òkun lè bẹ̀rù lẹ́nu ọ̀la. ṣẹ̀kẹ̀rẹ̀ ọ̀ní kí ó wá wá lórí ìfẹ́ ìjà lọ́wọ́ ara wa bí jòkó ọmọ àti ẹ̀ṣù ọ̀nà àjọjú ẹ̀mọ́lẹ̀ ọmọ àti ẹ̀dẹ́ ẹ̀mọ́lẹ̀ ara wọn Ah. ìwélé kẹ lọ́bà yìí Ah. wọ́n ní ní five hundred. Ah orí ẹ̀ yìí ni o tó fi yẹ. jẹ́wọ́ lápò àbọ̀lọ̀ fẹ́ pa ọ̀tọ́ tó ẹ̀dá. kàkà ọlọ́wọ́lọ́ pa ọmọdé fáwọn o tọ́ ni o. ọ̀gẹ̀dẹ̀ wa ní sùúrù yìí. ó kí mi just náà ajẹ́ lálẹ́ mi sì kì náà ajẹ́ lálẹ́ mi sì kì náà. kí ló ṣe ìrọ́bọ̀? jágà ẹ̀rọ jágà ọlọ́wọ́ bá yọ. alẹ́ tó wọlé tẹ̀sí wọn a máa fi jẹ̀wẹ̀ náà. aláì relax now relax relax surgery two twenty ọmọ ẹ ti bá mi sọ̀rọ̀ ó rẹ̀ ti bẹ̀ mi tó ti yẹ yín sìn ẹ jẹ́ ká dáríjì ká fà á mọ́ra ẹjọ́ tó lọ lọ. alábọ̀dé ìyá bẹ́ẹ̀ máa ń ṣe ibùdó máa ń gbàbọ̀ ah, tó bá bọ̀ náà máa bọ̀ bẹ́ẹ̀ just like that eléyìí wàá bọ̀ wàá mú sẹ́yìn ó ní jèrè. Ah, kí ló ń bá mi fa eko. ọjà kò sọ̀rọ̀ ọmọ kan tó máa ṣẹlẹ̀ à ní kankan fi ṣe sẹ́kọ̀ mú kọ́ mú un lọ sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ kọ́dẹ̀ pé kọ́ mọ tí mo mọ. ọlọ́run ọlọ́run sajẹ́rì kí ló ṣẹlẹ̀ ṣe. Ah, two twenty abeg abeg ẹjọ ọgẹdẹ sajẹ́rì ẹjọ ẹkọ lórí ẹ. ìtì ẹ̀dínà yìí dẹ̀ kọ́kọ́ yọ yọwọ́ la kò sórí àwọn tó tó ẹ̀dá gba má lu ẹ pa ń sìn o má bọ̀ jẹ́ kó súnmọ́ mi mo fẹ́ ọ̀ bí ẹ ní. sumupa ẹ sọ ọtí this guy na baba baba kí ló ṣí ti ẹ pọ̀ kí ló ṣí ah, ah. ẹ ya tó ti ṣe wàá nà. mi láìkì ẹ wàá ṣèjẹ mọ lọ́wọ́ o. àtẹlẹ ah, tún wú sí aláwùn yìí tó ń kú lọ wú yìí. ẹ̀yà kò lórí ẹ̀ wọ́n náà bẹ̀ wọ́n pé kó má ti ẹ̀ kó má bínú èmi kò bá wa láwa síbi báyìí wá ń lọ fèmí náà bá wa nàgẹ́bẹ̀ yìí mọ̀ mi èmi kí wọn tó níwọ̀n oyè yìí òkè màá tún wá ṣe nọ́mà òkè tó dáa tó dáa màá ṣe fún everybody ẹ má sọdá nkàrà ẹ má pin ẹ jọ. o tún gálíbà o tún gálíbà o tún gálíbà eré tún wú lẹ́nu sẹ́. wá àlùkò wa àwọn tó ní òní. ilé ṣíṣe àwọn tó ní òní ilé ṣíṣe kí ló ṣe náà ń bẹ̀ sọ̀rọ̀ tìrì ilé ìjàre. iwájú àwa ah. ṣé ẹ fún ọ fẹlẹ nípa sí ni tí wọn bá kọ́lé iṣẹ́ mi ni ayé àwọn tó ní ọmọ bàjẹ́ ni ah, àwọn tó ní omi tẹ̀yìn ṣé. ẹ kó lórí ẹ̀ náà ṣé mo lè bá sọ̀rọ̀ tìrì àti ẹ fi sílẹ̀ fún mi. Ah, dákẹ́ fọ̀rọ̀ kan náà ọlọ́run oríta tó wáyé yà fún kankan pàdé kankan ni ọlọ́run tó bá yàfẹ́lẹ́ wàá pàdé ṣáwa ọlọ́run ọba gbọ́ a máa bẹ sáwọn lójú ẹ lọ. káàmù ọgbọ́n títún kó wá kọ́ lọ kọ́ tí ọwọ́ ẹ̀ wá gbà bí o. ọ̀gbọ́n ìbára kọ́ títí òwú ọ̀tẹ̀ wá bí o wá náwó sí ara lẹ́nu. ọ̀gá ilẹ̀ pọ̀ kó kí ló dé ru ọmọ ilé yìí. láti àgbà máa ń tẹ́kọ̀ wọn lọ nù. bàbá kò yẹ kó lọ bẹ́ẹ̀ yẹn ọlọ́run ọba rúbọ̀ bóyá ká làbísí kéde. ó wá wúlò. yọjá àdéjẹ káàrí. ẹni ẹni ẹ̀ẹ́dẹ́ ni mo sọ kò ó jẹ́ ẹ̀ẹ́dẹ́ ni àkébọ̀ ń ṣe ẹ̀ẹ́dẹ́ ni. má ti pálí nìkan rọ̀ ee ọ̀sẹ̀rẹ̀ ń bẹ̀ àlàyé. ológo ni kò ṣòro fò ológo ni. ẹ̀jẹ̀ máa ń fọ àwọn ọmọdé yìí ṣáà. o ti yóò o ti sọ wẹ́ẹ́ bọ́ o ti sọ wẹ́ẹ́ tuntun fún o ti jẹ́ kó mọ̀ ọpẹ́ nẹ́ẹ̀ náà kò sí wàhálà o ti sẹ́tù ẹ̀ nìyẹn. àwọn ṣẹ̀ṣẹ̀ ti sẹ́tù o ti yẹ kò sí ẹjọ́ kó sì jámọ̀ àtìyànjọ́ làdókè bọ̀kọ́ tó kàn ṣẹlẹ̀ ni pé gbogbo bíìlì ẹ̀ kò máa sàn ọmọ tó gún one point five million ara o ti gbà mo ṣe transfer èkó ń bẹ̀ o gbà pé mo ṣe transfer two hundred sí o one point seven. òwúrọ̀ ti tù òwúrọ̀ jẹ́ one point seven. tọ́ ni o tọ́ ni wọ́n parọ́ owó ìjẹ́ ọgbọ́n yẹn. ok bàbá èkó bó ṣe ṣe wá lọ bẹ́ẹ̀ yẹn a tún sanwó ẹ di three million naira. ọmọ yìí wo wo wo wo wo wo wo ẹ wọ ayé ìdìbò jẹ láti kọ yìí a ti lọ́wọ́ láàrin wa a ti lọ́wọ́ láàrin wa wọ́ ẹ̀yin náà lọ wà jà a máa ra ẹrù. ọlọ́run tó ṣọ́ ni lọ́wọ́ ẹni tí ń ṣọ́ ni àbí kọ́lọ́run tó yọ ni. ẹ kó kí ni ìnà ó ṣe ó nígbà tó bá wọn pariwo lókè kan ní ìdúgbò. mo máa ń kọ́ ẹni sùúrù jọ. ok kọ́ ní sùúrù wàá rí nǹkan tó máa ṣe fún ẹ sàkádà ìjẹta yín dà. jíde báwo ni gbogbo wọn. ní o ṣe mọ fún ọtún ṣẹlẹ̀ nísìnyí wọn ṣì ń plas àkín náà mo fẹ́ kó dry tó bá ti dry wọn máa fi àwọn ilé wọn máa lè tiles yẹn mọ after the tiles wọn kò tẹ̀ máa ṣe géètì ni tó bá ti mount géètì ó ti tàn wọn máa rẹ́lẹ̀ yìí. ilẹ̀ ń kọ́ ilẹ̀ lè ló máa tẹ̀ ìkọ́ wa how many weeks. just a week. okay good. ẹ̀yin náà ipe ilé kò tí dry ní bó ti wà ilé ilé tó ti set ó ti plumb sí ibẹ̀ bó ti wà yẹn but ẹni pé ilé kò tí dry tó bá dry sí ìyẹn ti ti set perfectly so ti yẹ kó tẹ fún mi ní a week. tala wọn. engineer ni engineer jíde oh. onuba supervisor. sálàfíà ni it's nice meeting you ọjọ́ mélòó ju òòlì àdé. kí la wà fúnra. ah ah in fact nǹkan tí mo expect kọ́ ni mo bá. iṣẹ́ mo bó tẹ̀ ìbàjẹ́ gbowó yẹn bá tẹ̀ wá pọ̀ o oh, ò ṣe níṣe ooo oh, i'm speechless. ẹ ẹ ẹ ẹ tí ó bẹ̀rẹ̀ gbé sókè kó ní ìyá ẹ wàá gba yín létí. ẹ gbọ́dọ̀ sáré. ẹ gbà báyìí ẹ gbà báyìí ẹ gbà báyìí ẹ gbà báyìí kó lè sùn ìyá yín ẹ gbà báyìí. àwọn ọmọ onílẹ̀ yẹn nìyẹn. ó dàgbé tí yín di wọ́n ń bá ẹ sọ̀rọ̀ o o gbọ́ kọjá síbi tí ah. wọ́n wá ju bàbá yín báyìí tó bá ṣe bí olórí burúkú tó bá sọ̀rọ̀ jù àti pàkọ́ ni máa ti pa ẹ́. mo ti mo believe mo ti fún gbogbo yín mo ti fún yín lówó náà ó tó yẹ kí n fún yín mo ti fún yín. àyà ìwé ló ṣẹ́tù àwọn afẹ́ pa àyà ẹ̀ ṣáà máa ń dédé wá bí tó bá dúró lóye tí ìwé yẹ kó máa kó àwọn gbòòrò ṣé ńgbà tẹ gbé first decking ẹ mú wa ẹ gbé second decking ẹ mú wa gbà ẹ dẹ gbé rúfin náà ẹ mú wa ṣé ńgbà tẹ ti ń yọ géètì owó fínísì ẹ ní mu wa ayé ń fẹ́ bàjẹ́ ni. Ah mo ti san gbogbo tó yẹ tó nẹ́sẹ̀ fìkì fún yín mo ti fún gbogbo yín lówó náà. àwọn ah, ojú bá ní ágí ayé fẹ́ bàjẹ́. sáyé gbẹgẹ gbẹgẹ o tún lè ọjọ agbẹrin mọ fẹrẹ rẹ ma ẹ ní sùúrù ẹ ní sùúrù. ẹ wá ẹ ẹ ẹ ẹ ẹ dákẹ́ ẹ dákẹ́ ẹ dákẹ́ lọ́wọ́ sọ̀rọ̀ ṣé olóògùn ni ṣáìlẹ̀ ní owó ni. níbo ló ń gbẹ́jà rẹ ní sùúrù níbo ló ń gbẹ. ṣé olóògùn ni. ẹ ẹ ẹ pẹ̀lẹ́ o àlàyé tó ṣe ni pé wọ́n ti fún yín ní nǹkan tó yẹ kó fún yín. ẹ wá ṣé ẹ̀yin ń ká lòlò ní abẹ́ kójú sẹ́nu máa gún yín lẹ́bù ṣé ẹ̀gbọ́n gbà tọmọ bá ń bí léèrè sí tó sọ wípé àwọn ò tí fún a ṣé ẹni fún wa lówó fínísì ní owó wọn parí ilé. bẹ́ẹ̀ ẹ máa ń lọ skul kan tó náwó yẹn ẹ máa ń rìpítì skul àbí ẹ máa ń fẹ́ẹ̀lì gan lẹ́dọ̀ ń àpàlà sẹ́yìn àwọn ń sẹ́yìn wájú la máa ń lè wó ní ẹ pé ká máa sá lọ. wọ́n ní ọmọ ọ̀rẹ́ mi rèé. wà á mi ah, ó tún yẹ kí n ṣu abúlé tẹ́lẹ̀ mẹ́rin sáré gbọ́n nítú ọmọ ànàyìn náà pé ojú máa fọ àbúrò rẹ máa fọ orí ọ̀dà mọ̀ fọ́ sí o. ee ee ojú tó ojú tó ojú tó ojú tó kìí ṣu. ojú tó fi yà. ìgbà wo ẹnjiníà wa nàìjíríà lọ pé mi ò lọ kó sáṣọ aṣọ ní òjò ní ẹ̀rùn yẹwò ní wèrè. wálé rèé. a ah, ti bí lẹ àbí eh, ah. máa nà olówó máa nà olówó eh, máa nà olówó eh, ọmọ nà olówó. àlàyé kí ló wà ah. fún. olówó ẹ wá eléyìí nǹkan tó bá fẹ́ fún wọn. a máa make provision fún wọn ẹ má wọrí. kálọ̀ lọ ẹkún adáwọ̀ kẹlẹ́ ẹjọ́ ìjà ilé ẹ̀ ẹ̀ wà sùtù lóhùn ẹ̀ àkọsí. mọ̀ pé ìyẹ̀kan alábàáwọn ojú mẹ́ta lọ. Adéwálé ó dẹ̀ change tó bá ti ẹ̀rọ ti dádì koro ti mú mi ó dẹ̀ ro tèmi ẹ̀gbọ́n ẹ̀ ìwọ náà mọ bí mo ṣe nífẹ̀ẹ́ ó mọ bí dádì àti mú mi ṣe nífẹ̀ẹ́ ó mọ bó ṣe ń ṣe gbogbo nǹkan láti múnú ẹ̀ dùn wáì tó ṣe ń wùwà báyìí ṣọdẹ mo pé wọn náà máa bímọ lọ́jọ́ kan tọmọ ẹ bá wá ń worú ìwà yìí sí ẹ báwo ló ṣe fẹ́ fi o ò dé gbìyànjú kó change. sista mi mi ò láì gba àwọn pátá òṣìṣẹ́ kan lò fún mi ṣé mo fàdíyà ni kí ló wá yín lẹ́nu ṣé mo fàdíyà ni ẹ bá mo láì gba àwọn pátá tẹ́ ń lò fún mi o àìwọ́ ló ṣí gan náà irú pátá òṣìṣẹ́ rẹ̀ ń lò fún mi gan náà ẹ̀dẹ̀ sọ́dà káyọ̀ rẹ̀ ń pin. Ah ẹ mọ àmì ò láì bọ́ ṣá ṣá sista mi má bì àmì ò láì jẹ ẹ ti yẹ ń tà mí ní òfófó ṣì ó tó ṣẹlẹ̀ gan-an àkílẹ̀ ń bá mi wọ́ọ̀kì gan-an ní kí n change kí n change. wálé ṣọ́rọ̀ tí mo sọ yẹn ti pọ̀ jù ni kí wo náà fi lè wúlò fúnra ẹ lọ́jọ́ iwájú ní gbogbo èyí tí mò ń ṣe wá tí ẹ̀rọ torúkọ tó ti wà kan tó bí wa ṣórúkọ yẹn ló wá fẹ́ bàjẹ́ ní adéwálé. <laughs> inú ìrònú ni mọ́mí àti dáàdì wọn à gbogbo ìgbà torí ọ̀rọ̀ ẹ̀ orúkọ wo ló fẹ́ jẹ́ kó máa pè mí ìta <laughs> kí máa lọ́kọ́ máa pè mí lẹ́gbọ́n jàgídíjàgan wọ́n lè òde ro ti fẹ́ tí mo ní sí ẹ gẹ́gẹ́ bí ọmọ ìyá ẹ̀ <laughs> wọ́n lè òde jọ change. àti mi ò sí wèrè kì í ṣáà change ṣáà ni kò sí wèrè máa change kí ẹ̀jẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti yí ìbáraẹ̀dùn kan náà mo máa change èmi kì í change ni ti fẹ́ change àbí. o ti change báyìí. ọmọ nǹkan tí ẹ kọ́kọ́ gbẹ̀sẹ̀ sílẹ̀ kí n lè mọ̀ pé ti ń change bọ̀. kí n gbé kalẹ̀ ara àní mo ti ń change sẹ́ẹ̀ o ti ń change báyìí nǹkan. kí ló ṣe tó tún dẹ́gbẹ̀ẹ́ báyìí. àti ah. mi ṣé mo tún try báyìí ni ṣé mo ń yọ̀hún à ah, tí mi mẹ́mi lára. a ah, kò dára ibi irun ẹ̀yìn ń kọ́ gba wo ló wá sọ di black padà. àti mi yẹn ló kéré jù wá láì mo máa pe flex ń wá bá mi dá ẹ̀ sí black ẹ̀ má rọ̀ olúwa wá fún ẹ change lágbára náà wá change dáadáa ó ṣe gan ó ṣe. sista mi ló ṣù ọ ó ṣe ọ ẹ ẹ fà. ó ṣe àbúrò ó ṣe gan wọn ó ṣe tán ọmọ agbọ́rọ̀ sí wọn náà lẹ́yìn tí gbogbo tó bá dáwọ́ lẹ́nu máa yọrí sí ìbàdí ọmọ ẹ̀ ò ní bá ẹ̀ lójú jẹ́ bí wọn náà ṣe fẹ́ bá wa lójú jẹ́ mo ṣe ti gbọ́ ó ṣe àbúrò. ẹ máa rọrùn mo ń lọ sábẹ́ tẹ fẹ́ lọ kí àwọn tèmi ẹ máa fún. ó tún lọ sábẹ́ tẹ̀ dé ẹ dé pẹ̀lú tí yín nìyẹn mo fọ́ sí o ẹ dé pẹ̀lú ah kí ló hàpù gan-an ó kẹ́ ní kí n dúró mo mo tún jókòó ah kí ló fẹ́ ó kẹ́ fẹ́ so mọ́lẹ̀ mo fọ́ wà mọ́lẹ̀ ah agbáni máa kàn bó sí o mo fọ́ sí o ah àkànbó máa bá inú ẹ̀jẹ̀ ṣe sí. igi tí mo rí tí n bá pa mọ́ra ẹlẹ́dàá kan ní òní jẹ́ ń gbádùn kòkó ń ṣèǹjì nọ́mbà Àkànní pick your phone o ẹ̀lọ́ Àkànní Àkànní yẹ́ẹ̀ èmi nì sórí nọ́mbà lórí fóònù ẹ̀ ni. nígbà tí mo lọ mi ò change ẹ bóyá wọ́n change fóònù tiẹ̀ náà mi ò ṣẹkùn mi ò ṣẹkùn mọ́ ń sìn náà àgbà tí ń dé àti fi gbogbo wọ̀nyẹn lẹ̀ àgbà tí ń dé ẹ bí mo ṣe dé náà àná náà ni mo dé kì í ṣe ìjẹta foríjì mi foríjì mi it's all right ilé ńkọ́ aláfíà náà wà wọ́n jẹun sí wa lọ́rùn eh, <laughs> it's alright adúgbẹ́fẹ́ lọ́hùn àwọn tiẹ̀ náà nǹkan bẹ̀ kò wá rí bẹ́ẹ̀ o seriously mo ṣe clean up tán ilé adé ò jẹ́ ń gbádùn ilé adé kan náà eh. no foreman ilé adé ò kì í ṣe engineer <laughs> ọkàn ló yẹ ẹ nínú àwọn àtúpẹ̀ engineer àtúgbẹ́sẹ̀fẹ̀ engineer yeah òun ló ń bá mi monitor project mi tí mò ń ṣe sí Kaduna rárá o ẹ eh, ó ṣe bẹbẹ ìfá ó ṣe kọjá bí mo ṣe rò. Eh, àbúrò èèyàn i'm telling you eh, má jẹ́ ń fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ akọni wálé ńkọ́ ó wà lálàáfíà. <laughs> Àkànní mi ò ń ṣàlejò ẹ o Déwálé ò sí lálàáfíà Déwálé kọ́ ni mo rí lánàá yẹn ah, ah! no kò jálè o kò jálè wọn léǹjì ẹ o wọ́n bí tí mo wà ń ṣáìtì yẹn àwọn kọ́ńpìnì tó bá rìn o tó bá rìn dọ́dọ́ mi yẹn àwọn èèyàn ń ṣọmọlúàbí. really ẹ ṣe wá wò tó fi rí bẹ́ẹ̀. Ah, ah, I trust you. I know you are always this disciplinarian. Ọrú ọmọ tiẹ̀ kọ́ ló máa bàjẹ́. Oh, kí ni ìyá ẹ̀ wá ń ṣe? Ìyá ó mọ̀ nǹkan tí màá sọ. Eléyìí ò gbá wọlé lẹ̀ o. Àdúrà ló kàn. Iṣẹ́ àdúrà ni mo rí o iṣẹ́ àdúrà ni I've always known you to be disciplinarian now. so sorry hold on hold on ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ má gbàgbé àdúrà tí n bá ti round off ní nǹkan tí mò ń ṣe ọ̀dọ̀ ẹni mò ń bọ̀ straight all right sọ fún madam kó gúnyán lẹ́dẹ̀ mi o iyán iyán àtẹ̀ràn ọ̀gbẹ́ <laughs> it's all right okay yeah alpha fine sir everything ti set. are you sure. yes sir. Me, ò fẹ́ copy and paste though. no wahala sir. then what is the jẹ́ra lọ́ngbà. abàmì máa ń sọ ìgbà ayé rẹ bàjẹ́ o mọ nẹ́tíwọ̀tì ó sì kọ́ ìfúnṣàpá. Eh, ah, For Okay, Jackie, sorry, we should get. No worries. I'll, I'll, I'll get it done. Alright. right, later. Wow. Ṣé o normal ṣá? Irú ṣì tí wo nìyẹn? Ṣé o máa ó bá ó bá máa fún rẹ̀ o? Ṣé o máa dì ní? Irú ṣì tí wo nìyẹn? Lọ́dọ̀ Oh tẹ̀mú ṣe bí àfà? Ṣé o normal ṣá? Òun nìyẹn àwọn ẹ̀ máa ń sọ nìyẹn. Ìwọ ló advice mi lánàá, mo lè jòkó jẹ́jẹ́ sílé. Mo ṣe bí àfà, mo jòkó jẹ́jẹ́ sílé, o lè di o lè ń ṣe. Wà irú rábìṣì wo nìyẹn? Adéwálé, ṣo mẹni tó ń bá sọ̀rọ̀ ṣá? Ẹ dán sórí ẹ̀ ò pé ni eh. ṣó ń ya wèrè ṣó ń mádìn ni eh. ah, èmi ẹ̀gbọ́n ẹ̀ ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn orú àlè fi wọn lélẹ́yìí. kí ló gbé nù ẹ ah, ah. èmi ló fún lóhùn báyìí ò ní jẹ dodo ó dà ó dà kò ní ta fún bàbá méjì tó pa á pọ̀ bàbá tó pa á pọ̀ kò ní ta fún irú àbíṣù ẹ̀mí ló yẹ tàbá ẹ̀ wá kí ló ṣe yẹ. kò ní da fún bàbá tó bí ẹ torí òun wùwà bí ọmọ àlè mi ò jọ́ pé dáàdì tèmi ló bí ẹ ìwọ ọmọkọ́mọ yìí má lè mọ́ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. mi ò jọ dáàdì nìyẹn o mi ò jọ dájú ló ń sọ yẹn o. lẹ́nu òṣìṣẹ́ ọ̀hún idiot. oyin ti bá súnmọ́ ẹ ti bá. a ah, ti ma. o ma súnmọ́ mi bọ̀. màá gbá etí ẹ. a. Ah, ah. abẹ́ni mo fọ́ṣì jọ pé. dadi. no no wait wait wait. Uh, bàbá ìwo ni ò ní dáa fúnnú bàbá yìí méjèèjì. ẹ mọ ìmájẹ́ kìdé wálé máa sọ pé kò ní dáa fún yín. Eh, ó ní kò ní dáa fún bàbá àwọn bàbá tó bí àwọn méjèèjì àbí nǹkan tó sọkọ nìyẹn èmi kọ́ ló ń bá wì bàbá ìyá yín ló ń bá wì bàbá ìyálà ìyá yín ló ní kò ní dáa fún kò lè jẹ́ mi ló ń bá wì nígbà tí òun ṣọmọ àlè ẹ náà kí ni nǹkan tí ó fà á tẹ̀fín tẹ̀fín agio tó fariwo wọn. dadi mo wà surprise pé déwálé lè máa sọ̀rọ̀ sí mi báyìí mo try láti change tv channel ni it was not even concentrating ó ń tẹ fóònù ni so i had to change it ẹ báyìí bó ṣe ń bá mi sọ̀rọ̀ tó ń gbé mi ṣépè tó ń sọ̀rọ̀ sí mi anyhow ṣé mi àti déwálé jọ jẹ́gbẹ́ ni. ọjọ́ mélòó ló gbà lọ́wọ́ mi. wọ́n kí ló dé kí ló dé tó ń rí ẹ̀gbọ́n ẹ̀ fi hàn àbó mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ ni. àdìyẹlé kan ẹ̀ ń tà mí ẹni àwọn ènìyàn àwọn ẹ̀ ń tà mí ọjọ́ mélòó ló gbà lọ́wọ́ mi náà àbò fọ́ṣì o. ìyẹn kọ́ ni mo bí ẹ ṣé o mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ ni kò tó máa rí fín that's what I'm saying that's what I'm asking you ṣé o mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀ ni kò tó rí fín. sori ti bá fún ẹ mọ́ o ti bá ti bá ti bá bá ẹ tiẹ̀ ṣé èmi ni mo bẹ̀rù kí ṣe náà ó yà kó dọ̀bálẹ̀ kó bẹ kó ní kó má bínú. dadi dadi ẹ dájọ́ ẹ kó wá òkè o ẹni tó bá dájọ́ ẹ kó wá òkè o bá ń gbọ́ náà o. Ah, dadi ẹ sọ ma fẹ́ gẹ bá mi wá dadi ó ma fẹ́ gẹ sí mi. Ah. Get out! Get, get, house! Out. Huh? Daddy, ṣé kò tẹ̀ kàn wá sọ ṣòro àbúrò ẹ̀ We ṣe bó ṣe ń behave anyway I, I, I, I know what to do. Nadi but we ìsọ yẹn ọkàn mi sí ẹjọ́ tẹ máa dá nìyẹn ẹ̀rí bí Every ṣe rí mi fín ẹ̀rí bí Déwálé ṣe rí mi fín àbí kò sí wàhálà tóró ti jọ́kùnrin ẹ̀ẹ́dọ̀ jọ́ mọ̀ ẹ̀dọ̀ ṣé kò tẹ máa sọ nìyẹn okay no problem mo mọ̀ tó mo ti mọ̀ mo ti understand. Ọlọ́run yes mo tọrọ ọmọ lọ́wọ́ yín bẹ́ẹ̀ kí ṣerú bọ́ọ̀yì ni mo tọrọ mi ò tọrọ ọmọ wèrè ọmọ amúgbó náà eh, kò ní bẹ̀rù ẹnì kankan lọ ọmọ mi change ẹ. Ah, àtọwọ́ foundation àtọwọ́ security kò sí ètò ti gbà á nú ẹ ó dẹ́ ń parọ́ sọ wá bílì kan náà fún ẹ ni. Ala ṣé mo máa parọ́ fún ẹ ni kílódé bò yóò náà tọ́ báyìí mo sọ pé wọn ti mọ ọ dé wọn ti mọ ọ dé wọn ti mọ ọ dé wọn dẹ̀ dúró lẹ́mi lọ́hùn. àlàyé máa kọ́ bá ẹ wò bó ṣe wà yìí o ti gbowó o ti gbowó sẹ̀. ọmọ ìyá nǹkan ni bàbá sọ fẹ́ ní pé ọmọ tá a ṣe ọ̀pá mẹ́wàá bá ti ká kọ́ àṣìṣì a ti yà àṣìṣì kò lè ká. ó yà rò gba aṣọ ìyá ẹ̀ tó fẹ́ gbáyàn gbọ́. ó dà àtàwọn àtọ́kẹ́ mo wá náà àtàwọn aṣọ oyè sí mi lẹ́nu eh. wá dúró lórí mo gbá gbára ìyá àbí bàbá ló máa gbà lọ́wọ́. máa na agbára ẹ kò nu ayé ìyá ó dà kó rí ẹ yí ó wù ẹ kó ké o fẹ́ ké àbí. ìwọ bẹ́ẹ̀ lè tó ẹ nàka tó ní ti bá délé máa ju báyìí lọ sórí ẹ yí. ó dà fẹ́fẹ́ nu ẹ kó wù ẹ kó para. ìbánu ẹ lò. ọ bí ìyá ẹ rè. máa ń dà pàkọ́ mọ́lẹ̀ àbọ̀lẹ́ bí kò àlàyé bàbá kí ló ṣẹlẹ̀. ẹ jẹ́ kí wéè fún máa yé màá ga ní báwọn ajé mi léyìí tẹ̀. bàbá kí ló ṣẹlẹ̀. owó tí wọ́n ní kẹlẹ̀ bàá. bàbá àwọn ọmọ rẹ̀ ń sọ lórí burúkú bá làwọn yẹn àwọn ọmọ ojú sí wọn lọ́rùn pé aláyẹ fún mi lówó sẹ̀ wọn lójú gbàtà ọ̀gá àwọn bàjẹ́ káwọn tó ti rí fàfà wà ló jẹ́ kí n lọ́ ṣàlàyé ọlọ́run mo kàn lọ ń wọn pa burúkú ni mélòó lára yín mo lè tún ábí máa jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ mo kàn pé. ọlọ́run ah! ọlọ́run ọlọ́run á lò tọ́ pẹ̀lú wa ní sẹ́ẹ̀ ọlọ́run àlùkùrá àjẹ ọlọ́run ṣe bọ̀ ẹ gbowó bọ̀. olórí burúkú wọn ti gbà má lọ́wọ́ bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ ló jẹ́ kí èèyàn rò pé ti gbowó. bàtà wàá náà pé mo gbàgbára lé ṣé ìyá ló máa gbà lọ. àlọ́ lè gbàgbára lé e. ṣé òòrì mi ṣé dúró mi ni ò bá ẹlẹ́gùn àbí kí n gbé gírọ̀ wá bíbà. tẹ́lẹ̀ abajá sọ mí o já sọ mí lọ́rọ̀ o. náà jókòó kọ́kọ́ dẹ̀ lọ ah, àgbo ní bàbá rẹ ṣe fún ìyá rẹ náà. ọlá mi ló fi ń mílí wọn náà fi ń bú kele. <laughs> olórí burúkú ni eh. a ò bá jẹ́ kí ìyá yín mẹ́nu ẹ pé sáìtì kan wà ní sáìtì ni eh. ẹ ní wàá dúró bẹ́ẹ̀ náà máa ṣọ̀gá. ìgbà tẹ́mi fẹ́ bẹ̀rẹ̀ family house wa mi ti kọ́kọ́ gbowó ilé tó ti kọ́ ti pẹ́. ọmọọba o mọ̀ kó tó máa ṣẹlẹ̀ kí wọn sáìtì Ajégúnlẹ̀ a máa kàn bẹ́ẹ̀ o. ẹ nà a máa débẹ̀ lọ́la. lọ́la o ṣe kókó. ẹ lọ́la. ẹ a máa ṣe é fún wọn. aláyẹ̀ mọ̀ ọkọ tó wá ṣé ti bá débẹ̀ ṣé kí n pa nǹkan jẹ ni. kẹsẹ̀ máa gbúròó lé pé àmọ́ ah, mi ti wà ń bẹ o ti ṣe fún wọn ẹ n tó máa ṣe ni torí ẹ làwọn òfin tẹ̀lé yìí. alaye ẹjọ tó yọ náà ẹjẹ ẹjẹ ẹkọ pàmì tìmí kíkọ ṣeré fún yàwọ kíkọlù yàwọ abákọjẹ máa ṣeré fún wọn máa kọlù yà máa lọ lẹgọfà fún wọn àbọ ń sí èrè ah, ah, Ọlọ́run àtọgà ah, bá ti yẹ ọjọ́ sọgá ti yé Ọlọ́run ọgá nígbà tó kó nígbà fún ẹ lówó tó tún kà tó máa ní kò pè é. fún ẹ tún níṣẹ́ kó lọ ṣeré fún wọn ẹyẹ máa bá bẹ̀jẹ̀ lọ́kọ̀ máa pa wá lé ìgbéyà ti bá bẹ̀jẹ̀. àwọn káàdì jáde bẹ̀rẹ̀ gàrí. ìrajà ṣe mẹ́wàá mẹ́wàá kàfi mẹ́wàá mẹ́wàá bẹ̀rẹ̀. èbí kí ló ṣe ẹ náà ọkọ lójú ni tí àpò ọmọ yìí. wíwálé i'm not fine what happened we need to talk and it's very important wọ́n mọ̀ inú lè fa wọn tèmi lẹ́ńbẹ̀ yẹn náà mo ṣáà lè fi wọn lẹ̀. ohun tí wàá lè òun sọ fún mi pé kì í nítorí àwọn ọ̀rẹ́ ẹ̀ tó wà bẹ́ẹ̀ eh. o ò lè tẹ̀lé mi lọ sí nothing you don't love me then. ìwọ bíbí àìrọ mi sọ ok ah okay let's go. adéwálé eh. bí tí mo ti rí ẹlẹ́ẹ̀kan mi ò láìkí bẹ́ẹ̀ rárá ni ah, kí ló ń ṣe ń bẹ̀ yẹn òru oh, àwọn guys wà bẹ́ẹ̀ ni dandan ah, ni kò lọ síbẹ̀ yẹn ni. Ah. mo tó mú mi wá yìí mo ò kó jẹ rárá o ní ẹ̀ ń sin omi ló wà wájú mi ṣé omi mo fẹ́ máa jẹ ni àwọn tó dẹ̀ ní kí n sá fún yẹn àwọn yẹn àwọn tó ń rẹ́pù láìpù mi lọ́wọ́ láìpù máa gbọ́ bùbù yẹn o mo lè oge mo ti pariwo abinu. Ah. can you just listen to yourself? ẹ̀hàn o tó ṣe kíní kan kíní kan àbí kankan. tí dandan ni kò lóbẹ̀ wọ́n dé wà lé wọ́n wọ́n wálé wọ́n máa ṣe prayer wọ́n ní kó jáde ni. kò sí wàhálà máa bẹ̀rẹ̀ lọ́la. ibi tí mo jókòó sí gan ó ti ń ní mi lára ọlọ́run ó ní mi lára gan ọlọ́run. imagine sí ọkọ mi. o níbi tí mo tó wà ó ní lára pé wà pẹ̀lú mi. you don't really understand. ọlọ́run ti ń fọ́ mi gan mo lè parọ́ fún ẹ báyìí ọlọ́run. lórí fún ẹ wọ́n ti sọ̀rọ̀ wọn lórí wọn fún ẹ. kàfáyà kàfáyà ṣé mi ní parọ́ fún ẹ ṣé o mọ reason ni mo torí kò jorúkọ ọmọ sí mi ni sórí ah! ṣé kí n má tẹ̀ ládùúgbò wa lásán tí má kàn rí ọkọ tó ń jorúkọ ọmọ sí mi tí bá lọ bèrè pé kí lórúkọ ẹ Kàfáyà <laughs> máa ń fọ́fẹ́ nìyẹn to the core I swear ọlọ. Ah, ah. ṣé tí mo bá tí mo bá nífẹ̀ẹ́ mi ní tẹ̀lé ẹ wá bí mo nífẹ̀ẹ́ ló jẹ́ kí n tẹ̀lé ẹ wá. o serious yes now. o serious bẹ́ẹ̀ni. máa ṣe eré bèbí mi máa ṣe eré. káà káà lè mú pè mí. bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ ṣe kí sáré receive call ah ọmọ fear we never collect you. ọ̀tá access yẹn tó bá wọlé bẹ́ńsà ni twenty twenty model wọn ní ìwòtán ìṣòro táwọn bẹ́lẹ́bí ti tẹ̀ yẹn pa lọ́wọ́ ìbọn ṣe kiri ara bọ́yé ra mọ́sù lọ́wọ́ ra lẹ́sọ̀s kí ló ti wà lẹ́nu ẹ̀ ti pẹ́ gan-an kí ló ṣẹlẹ̀. ọkọ ah, ah, ò ṣe nǹkan lára tọ́ǹbà ìtàn ni ẹ máa fọ tọ́ǹbà ìtàn ni. ọmọ àléyàn gan gbẹ̀yìn hmm. ó ti yẹ kí ah, ni. God no go ṣe mọ́. wàhálà bọ́ ẹ pọ̀ ó kàn máa ń fi kó ti sọ̀rọ̀ all time. ṣé òṣèlú ọgbẹ́ gbà lọ́wọ́ yìí fóònù tó wà nígbà ìgbà bàyà. ṣé mo mú kí ló ṣe é tó sọ̀rọ̀ báyìí mo mú fóònù ilé mo lọ fi rìsí pé mo dẹ̀ just náà fóònù mi sí ìwà. tọ́ba máa fóònù kí n tẹ̀. agbẹ́ni kó jọba mi. ṣé ọkùnrin ẹwà ìjọ tó lọ́lẹ̀ máa bí ṣé ìfàmì rí fóònù. fóònù yìí ara fóònù tó mú ilé ẹ̀kọ́ yẹn. ilé ilé máa mi fa ìgbà tó mú o ṣòwò olóògùn bàbá ìṣá. agbẹ́ni náà. rí ẹ lórí fóònù. agbẹ́ni náà mú fóònù. ẹ ẹgbẹ́ ẹ má fi wẹ̀ ní sùn wẹ̀ ní sùn. ìbá rí fóònù mi rárá yìí máa surprise ọmọ olè yìí ọyẹ máa ṣe èyí. ó ní ilé yẹn fún mi kọ́ yóò wọ̀ yá bí. ó ní ilé yẹn ó lè lọ jà. ó máa ṣe nípa nípa nípa nípa nípa nípa nípa ìfilẹ̀ filẹ̀. bàbá sọ fún mi pé ọmọ olè wá ṣe filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀ olè lọ́dọ̀ jà wọ́n kọ́ mọ́ ń pa ìwé wa. olè olè olè olè Don't tell me to sorry. Any time you very react, my count me down. You problem me now. I'm not. I'm not Don't. You come by one. Ah. Ah. Get my phone. Get my phone. Get my phone ènìyàn. ènìyàn. adákẹ́dájọ́ kí wo gbogbo ohun dáhùn ṣe bàbá mi gbà mí lọ́wọ́ ẹni tí mo jọ. ṣé àtàǹtí bó ṣe máa ń forúkọ mi ó máa dá mi lọ́rùn ilẹ̀ ti ṣú ni wàá máa lọlé ọmọ pé wọ́n sọ yìí pé ìjàkùmọ̀ kí rí di ọ̀sán mm-hmm. ẹni abábíire kan kò kí ń rin òru. àwa náà ti mọ eré ìyá yorùbá but the thing is you know sometimes when i'm chill my function ọjọ́ ni pé you know pé ká jọ wà ká spend enough time together you know. bó ṣe ń ṣe náà ló ṣe ń ṣe mí náà. Mm-hmm but mi ní sọ́yẹ́ kó dúró kó sùn tèmi àtàwọn ọ̀rẹ́ mi náà. Ah, ọkùnrin ni mí náà <laughs> no kò lè possible kò lè sí gbogbo ah. <laughs> all right all right I'll, see you later. All ah. right. All right. Take care. Yeah. And I'm going to miss you. Let me just go my way. Take care. Yeah. You can my phone. Yeah. Okay. All right. Bye bye. Bye dear. Take care. Oh my God. All right martini ṣé wàá pa. ah wo ọlá mi ò wá òkè o kí n má pọ̀ kí n má jalè mi ò wá òkè àtọ̀ ọ̀rẹ́ ló ń pa mí lọ bí ọtí àtàárọ̀ mo tún pe nọ́mbà ẹ̀ mo pè é pè pè kò gbé kọ̀ ó tún wá dé stage kan ó court call mi ó tún wá tún pè kò wá gbé mọ́ so ara mi ò balẹ̀ látàárọ̀ mo ní pé olóṣù fún mi ní advice pé kí n máa bọ̀ kó wá béèrè pé bí aṣọ wà òkè àbò sick mi mi mi. Mojísọ́lá ò pè kọ́ọ̀lì. kò pìkì ẹ̀ ó tún wá ń kọ́ tiẹ̀. wo Martini kò lè bí ìkọ́ọ̀lì. àkìlódé. Mojísọ́lá ò sì kò Mojísọ́lá kan ti gungire kọjá ewé ni. kì í kọjá ewé bá o. sórí o kì í ṣèyàn tí mo lè parọ́ fún èmi àti ẹ ti mọra wa kò ń ṣèní kò ń ṣàná ẹni tí Mojísọ́lá ń tẹ̀lé ń sìn ọmọ ta paraku ni tó bá rí irun orí ẹ̀ gan kò tí ẹ̀ fi gba kankan sínú lẹ́vù yìí nàún tó bá rí azin bó mo ti bá sọ́ọ̀kò gbọ́ mi ò tiẹ̀ mọ wo torí relationship tó wà láàrin mi àti ẹ o ni mo ṣe ń sọ mi ìfẹ́ wàhálà o ìsìnlẹ̀ máa sọ pé ọ̀rẹ́ kan burú o ọ̀rẹ́ kan ṣèkìtà ọ̀rẹ́ ẹ o advice kan péré ni mo ní fún ẹ one bóyá kó máa bá kádà rẹ lọ kó fi mojú sọlá lẹ if not kó má lọ kọ lásì ẹ lójú àbí bóyá kò sì continue láti máa pè ó lè consider láti pín kọ́ọ̀lù. ọlọ́run àbáyé yanjú ẹ̀ ọmọ. lọ́jọ́ ló ń sọ iná iná iná iná gbogbo mojúsọ́lá pẹ̀lú ọmọ ta ọmọ ta káàkiri ló ń jó mi ló ń jó mi gbogbo ara mi ló ń jó mi mo jí. Eh, o gbọ́ nǹkan tí ọ̀rẹ́ sọ. àmú ah, gbọ́ ó ní pé ọmọ ọ̀tá ni mo jí fẹ́ mi sí. ọmọ ọ̀tá àbúrò àwọn pé wò mo ti mo ti ní oṣù understand now let me tell you something martini it man love you sori problem tó ní ní ipò máa ń tẹ̀ fall in love. ṣẹ̀ṣẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ náà. ẹ̀ṣẹ̀ ni ah. olórí burúkú lóbìnrin lóbìnrin máa ba ayé ẹ̀ jẹ́ ọmọ tó ń fún lówó láàárọ̀ ọ̀sán alẹ́ mò ń fún ló wá lọ fẹ́ ọmọ ọ̀ta jẹ́ kí n sọ̀rọ̀ kan fún ẹ sórí advice tèmi ni wípé fi ọmọ ilé jẹ kó máa lọ ṣó reason tí mi ò ṣe kí n love tó jẹ́ pé ti bá gbé ọmọ within one to two months mo ti ṣílẹ̀ mo ti ṣe mí. torí láìpọ̀ obìnrin kí ló ṣe téèyàn kan ò ṣe ló wà sọ fún mi. reason tí mi ò ṣe kí n lọ́ọ̀bù obìnrin máa bó wọ́n máa sọ ẹ́ di dà bọ́ ṣe dà afọ́jú kan tó ń ta rọ́bà mo jí nísìnyí afọ́jú kan ni ó ń ta rọ́bà fún ẹ o ti wà ní mi ò lè fi mojú sílẹ̀ mi ò lè fi mojú sílẹ̀ mo love gay yìí ah, abo ti try fún un náà wọn náà mọ̀ ọ́ mo ti ṣe ṣé mo ti ṣe kọ́ púpọ̀ fún un wọn náà mọ̀ náà ẹ bọ àti mi ń ṣe bí bákan mi mi understand tara mi ṣe ń ṣe mí bọ̀ mo try àti a lè wá solution a lè wá nǹkan ṣe bí a o lè bá ń pè o lè tijú ẹ tó yẹ kó o bá ń bá sọ̀rọ̀. o mọ bóyá fi lélẹ̀ sí. ẹ mo mọ bóyá ọ̀rọ̀ lílà ọ̀sán mi. fóònù mi ni kí n pé mo jí ni àbí. anyone anyone tó bá fẹ́ lọ lè lo fún màá tèmi mo lè lo tèmi gbọ́ anyone kó ṣàfihàn pé kó bá ń bá sọ̀rọ̀. advice mi fún ẹ Martini ẹni tí wọ́n sọ pé ń fẹ́ yìí ìjọ́ tó bá bá wọn pàdé má jà o. jà mí jà mí lè jà mí lè jà mí o lè fi mojú lẹ mo lọ mo jí o lè fi mí náà lẹ. o lè fi mojú lẹ mi ò lè fi ẹ lẹ. tó lè bá a gbà ọdún. ṣùgbọ́n àfọwọ́fà ènìyàn ó pọ̀ ènìyàn kí ló dé ta ń láyé bíbá ò ní í kú mọ́ àdáyé mọ́yà bíbá wà ládàá. Ah ẹ ń sọ mo fẹ́ kọ́ ọ̀rẹ́ mi gbọ́ nǹkan tá a fẹ́ sọ mo ṣe ní kó dúró dè mí sálẹ̀ Adéwálé nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn kò yé mi o mi ò mọ nǹkan tó ń ṣe gangan gangan at least oh, you are with your big phone wọ́n jẹ́ phone three thousand kí ló ń ṣe gangan ó lè jẹ́ kí n understand nǹkan tó ń ṣe ẹ́. ẹyin bíbí mi máa ń bèrè sí i ó yé mi náà ó yé mi rárá mo mọ bí fún ẹgbẹ́ ṣe dápò mi mo kàn mú fún ẹ mo kàn kò yé mi náà lọ́nkọ́ ṣé má bínú sí mi jọ má bínú má bínú sí mi jọ. má ló yé mi náà irọ́ mu pa ọ. ó yé mi rà. bọ̀ má wọrí má wọrí. má bínú sí mi jọ ń tọ́ lọ yá má bínú. ọlọ́wà kọ́ wa mo ṣe má wọrí mi ò sórí. ṣé má bínú ẹni a fẹ́ la mọ̀ ọmọ ẹni fẹ́ ni kó ayé ni mo wá yìí náà. mọ́jọ́ jí mi. tó fi jẹ́ pé ojoojúmọ́ ni mo fi ń ba àwọn òbí mi lójú jẹ́. ṣówó la máa sọ pé kò sí ni ọlá wà owó wà I have a good and sound education ṣé wàá jẹ́ pé mi gangan ni mo ń bá wọn bí mi lójú jẹ́ lójoojú. ará mi ọkọ ẹni. kí ló dé ta ni mo ṣe. wọn ò fojú rẹ wo ní sà. ta ni mo ṣe. ìmọ̀ràn ìkà ní dẹgbẹ́ òsì gbà fún ọ. kí ló dé táyé mi wá ní báyìí. ńlá ní kó o lọ. kí ló dé táyé. agbọ́n bí ayé mo ti rí. a ò lè sáré báyé. You can only try your best. mo rí i pé ìgbé ayé tó ń gbé yìí kò dùn mọ́ inú ìwọ ọmọ níbi náà ó kàwé ó tún ra mọ̀ òbí tọ́ ẹ̀ ìwọ ló wá ń pè ní gíran tó níran ah. èmi náà wá rí pé ìgbésí ayé tó ń wù yìí kò wù ẹ́ mọ́ àmọ́ tó bá jẹ́ pé èèyàn ló ń ta fà sínú ìmọ́lẹ̀ tó ń fi ìgbé ayé yìí tó fi ń jẹ níyà mo gbàdúrà pé kí iná ọ̀run kó bá mi jó ẹni náà tó bá dẹ̀ jẹ́ pé èèyàn ló ṣe tó wá ń fi àwọn ìwà burúkú yìí tó fi ń ṣe pàṣọ fún ẹ mo gbàdúrà pé kọ́lọ́ ń gba agbára lọ́wọ́ ẹ pẹ̀lẹ́ àbúrò mi we love you and we want the best for you. Adéwálé jọ̀rọ̀ ló pé wá dá. Tó bá jẹ́ yan náà ló ṣe é, ò dẹ̀ gbàdúrà sọlọ́run kẹ́niyẹn kó fi ẹ lẹ̀. Gbogbo mọ̀ pé lágbára Ọlọ́run, gbogbo ẹ máa látúnṣe. Lẹ́bí àbúrò mi. Adéwálé, bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìwọ náà máa gbàdúrà gbàdúrà sọnà kò sí nǹkan tó lọ́rùn lè ṣe I want my brother back I want my own Adéwálé back ṣe ti bọ́. Hehehehe gbé gbé gbé ẹ̀lú ẹ̀lú Martini wo ó ti wà rán ẹ eh, bẹ́ẹ̀ ni oh all right all right all right ẹ eh, ó dà okay. make sure kò yọjú sí mọ́mì o. má lọ mú sọ́kí kí mi máa lọ bá wọn. make sure you make her happy. ṣó ti gbọ́. ìyá ìwọ ẹ ìwọ lálẹ́ lẹ́yìn mo fẹ́ gbé àwọn tẹ̀mí yàrá tẹ̀mí tẹ̀mí ti lọ́la lálẹ́ lẹ́yìn mo ti náwó máa ṣe máa ṣe ẹ̀ tálẹ́ lẹ́yìn bíbí lẹ̀ bíbí lẹ̀ tálẹ́ lẹ́yìn máa ṣe ẹ̀ ṣe. káyé ìmájì ìfẹ́ ìfẹ́ ló yà mí mẹ́rẹ̀ lọ. so tí màá dúró dáadáa o fẹ́ ṣe mí léṣe àbí. mi ò mọ mọ wọn ni pé a ní táùtì. wọn ní wọn ní táùtì kan ló ń fẹ́ǹsì pé táùtì ẹ o o jáde pọ́n bàbá rẹ̀ ni pé ẹ jáde pọ́n wọn ní kì í ń ta yín ni. so tí wọ́n gé ìmọ̀dúró dáadáa o fẹ́ gún mi àbí. mi ò ní mi ò kọ́ sí kò mi mi mi ò kọ́ dání ọlọ́run. sọ wọn kò lè kó mi sínsìn. sọ tí mi ì lòun ni màá wá fẹ́ ah. tó ọmọ kú ló máa kú ah. nọmba wọn ta ìtò tó ń pè ní táwùtù yẹn ó wà responsible jù ẹ lọ ah. ọmọ bó ṣe ń ṣèkà obìnrin so i just nothing. mo rẹ́ẹ̀dì máa di táwùtù wá níbi táwùtù ló fẹ́ máa di táwùtù àwọn ẹgbẹ́ bá mi bẹ ẹjọ́. ibẹ̀ bẹ̀ dàbí tí wọ́n ní ibẹ̀ náà. nígbà tí wàá lọ báyìí náà. mo jí sọ́dá. Fuck you! mi bẹ ẹjọ́ ni gbogbo ohun tó ṣe déwájú pátá gbogbo èmi máa dókun. kò sí ètò ìṣokùnkùn sẹ́yìn náà. bẹ́ẹ̀ ni èmi náà dẹ̀ ti gbáradì torí ẹ̀ lèmi náà ṣe sún ṣòkòtò mi lórí ẹ̀ ah nǹkan ò gbọ́dọ̀ bàjẹ́ lójú ayé mi tí mo wà láyé tí mo wà láàyè. ẹ bá ń pè jáde. déwálé. adéwálé o. déwálé. déwálé. adéwálé ọkọ ṣọ́ọ̀bù náà kù. ìwà ìjà gbígbọ́ àyìn tí mo rí máa bí ápì o àmọ́ bí ápì lè nì. èmi náà ni gbogbo ẹ máa dópin gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ó máa dópin bí wálé èmi ò fọ̀rọ̀ ẹ ṣeré èmi ò lè máa wo ẹ̀rùn òun ló jẹ́ kémi náà ya tètè ya ṣe kí ni mo tara mọ́ra ni ó gbọ́ mi omi ò máa mú omi ìyè ni omi àánú ni omi ìfọkànbalẹ̀ ni àṣẹ tó wà nú ẹ̀ ó máa wẹ gbogbo wàhálà rẹ̀ á wẹ̀ dànù hmm. lágbára ọlọ́run ẹgbẹ́ fún mi kọ́ọ̀pù. kọ́ọ̀pù kọ́ọ̀pù kọ́ọ̀pù. ìwọ dantí ẹ mú fún glass cup wa. kọ́ọ̀pù ni ó ní dìwọ̀n ah. ó lè dá ah, ẹnu bá ah, ìdíwọ̀n ni <laughs> ó ní dìwọ̀n. tó ti ṣoúnjẹ wọn. bẹ́ẹ̀ni àmàlà náà làwọn fẹ́ràn bẹ́ẹ̀ni. ó nídìí wọn ó nídìí wọn ó nídìí wọn owó ni. gbígbọ́n mi ṣúgà máa wà ń bẹ̀ o. Ah, oyin wà ń bẹ̀ pàápàá. iyọ̀ oyin gbogbo ẹ̀ ló wà nílẹ̀ eh. gbogbo ẹ̀ ló kúnnú ẹ̀ pátápátá ara má yóò dá ìwé wọn dànù. o gbọ́dọ̀ mú mi yẹn o. o gbọ́dọ̀ mú. lóde irú nọ́sẹ̀sì wo ni ó ṣe máa ní kó má mú mi orí àwọn àgbàlagbà lórí ìjókòó wọ́n gbé omi fún ọmọ ó ní kó má mú. wọ́n ti yọ ọ́ are you just she's just a girlfriend. girlfriend ìwèrè wo ni. Ah. kó kọ́kọ́ jáde kó bí kọ́kọ́ bọ́tà bí gbọ́dọ̀ ti rí ẹ. sáré ẹ má bínú ó yé mi ó yá wọn gbogbo nǹkan tó ṣókùnkùn sí gbogbo yín lẹ́lẹ̀ lẹ́dùnmarè yóò tàn mọ́lẹ̀ sí i torí bíbélì mi fi yé mi pé gbogbo igi tí ò bá so èso rere a ó gé e lulẹ̀ a ó sì wọ́ sínú iná gbogbo nǹkan tẹ́ ṣe ní kọ̀rọ̀ ó yẹ máa sọ ní gbangba kó lè mọ̀ yí pé amòkùnṣèkà ni yín. ọmọ oh, ìláyà ṣé mo kó rude ṣé torí pé a ti gbà láyè kó máa wọnú ilé ni ló wá di nǹkan tó ń dá sí family matter. ẹ má bínú ó yé mi ó yé àwọn náà. dàgbọ́n wo ló yẹ kó tó kó tó jẹ́ ká gbọ́rọ̀ nonsense. pé n sọ pátápátá. ẹ ń da ilé mi lómi. a sọ òótọ́ ọ̀rọ̀ ni amòkùnṣèkà ni mẹ́ẹ́. mi ò dẹ̀ dédé jẹ́ bẹ́ẹ̀ àkànní yìí ló fà á òun ló fa tó ṣẹlẹ̀ tẹ́mi náà fi wá tí mo fi rìn débi tó lápẹ̀rẹ̀. àti mi kí ni mo ṣe. ó mọ ohun tó ṣe. Ah, ẹ wò ó ti sú mi ó ti sú mi kò sí gbogbo ibi tí mo wáṣẹ́ dé wá ní kò síṣẹ́ kò síṣẹ́ kò síṣẹ́ ah mọ́mì. mo ti ẹ̀ rò ló má lọ dọjọ́ kan má lọ yí pin. ẹ ọlọ́run ò ní jẹ́ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ò ní jẹ́ rírú ìpín o kí ló ń jẹ́ wọn máa yin pínjọ kan má jẹ́ kó su ẹ rárá ẹni pè ẹ́ ò dákẹ́ olóògbàgbọ́ ya sùúrù bó ṣe ń wò yẹn ó lérè tó pọ̀ irú èwo nìyẹn kẹ̀ yọ o tẹ́yìn bá ní ń kan á tún lọ bòmíì ni ìjọ́ tó bá gùn kọ́ là ń kọ̀run o. Ah. ọlọ́run bá mi jogún iṣẹ́ alálùbáríkà fún ẹ o sùúrù ni o sùúrù tó dẹ̀ ń wò ó lérè tó pọ̀ o. but mo ń rò kọ̀ọ̀kan. kí ni èyí tí mo fi ń ṣe wọ́lá káàkiri yìí bóyá kẹ́kú bá mi lọ bá àbúrò yín wọ́n á lè fi mí síbi iṣẹ́ kan nínú kọ́ńpìlì wọn àbí kí ni kò tuntun. ọkọ mi ò tiẹ̀ lọ́ọ̀dọ́ àpọ̀nì rárá rárá rárá ìyẹn la wá ń dààmú fún iṣẹ́ ti ṣe màá lọ́ọ̀dọ́ ẹ̀ màá lọ́ọ́ ṣàlàyé fún má wulẹ̀ dára ẹ̀ láàmú mọ́ màá lọ́ọ̀dọ́ ẹ̀ ọkọ mi ò tiẹ̀ lọ́ọ̀dọ́ ẹ̀ rárá ohun tá à ń sọ nìyẹn ẹ ọkọ mi ò lọ́ọ̀dọ́ ẹ̀ ní. ẹ wò màmí èmi lè rí jẹ. lọ mú bóyá ṣèṣì ló bá fẹ́ ṣẹ́gbẹ́ mú ṣèṣì lọ́kọ̀ ẹ̀ akọni mi lọ́dọ̀ àwa pẹ̀lú rẹ̀ àwọn tó bá dáwọ́lé a máa yọrí sí rere ọmọ ìyàwó kì í ṣe ọmọ ìyàwó sá àtọwọ́ ọlọ́dẹ yẹ ká rí gbàrà lọ àpàrà wà kalẹ̀ ojú òní tiwa ọ̀rọ̀ ọmọ ẹni mo bá wa ṣẹ́gun. ṣẹ́gun mi kí ló dé tó jẹ́ ẹ̀yin lè ṣẹ̀ṣẹ̀ wọn àwọn ọmọ tẹ máa ní lọ bá bàbá ẹ̀. òun náà ló tẹ̀ ní wá báwọn sọ ọ̀rọ̀ iṣẹ́ ni pé bó tiẹ̀ ṣe pé kó máa ṣiṣẹ́ kó tiẹ̀ máa rí tọ́rọ́kọ́bọ̀ gbà kémi náà tiẹ̀ lè jẹun ọmọ. ẹ bá má dààmú ara yín ẹni kó lọ bá bàbá ẹ káwọn ju káwọn ju kájọ yanjú ẹ bí wàá dẹ̀ ti débi gbogbo ohun tó bá sọ màá ṣe fún un. èmi náà ti sọ bẹ́ẹ̀ o ohun tó sọ fún mi ni wípé èmi ni kì í ṣáà lọ ẹ mọ̀ àti dáàdì mọ́ wàrà yé. aláyọ̀ ni ó ń yọ̀ ó ó ń yọ̀ kí la ṣe wá fẹ́ ṣe báyìí. ẹ ṣe tiẹ̀ rí gbogbo ọ̀rọ̀ oníṣẹ́ dé yẹn kò ń mi ò rí bíi problem n ló simple jù láyé ah. Ah, ah. ọmọ wa ọmọ mi tí ò ń ṣe ara àtà kò gbọdọ̀ wá ṣẹ́tì gbogbo ohun tó bá gbà la máa fún ẹ fọkàn yín balẹ̀ problem ẹ kàn ní kó wá rí mi kó dẹ̀ mú certificate ẹ ẹ àti mi kí ló kà náà. ìwé mẹ́wàá náà ló kà kò kà ju mẹ́wàá lọ ó tiẹ̀ fẹ́ kà sí i ṣùgbọ́n gbogbo bó bá ṣe wàyẹ́ẹ̀kì tó ṣe common eh, renters àbí eh, kìlẹ̀ eh, gbogbo ẹ̀ báyìí hmm, kò ní bí ọkọ̀ jíà ni mo fi wá wò wípé ah ó dà bóyá kó tiẹ̀ sì lọ wá iṣẹ́ ṣe ná kọ́pọ̀lù ẹ̀ kó fi pé. ṣe rí iṣẹ́ tí ìwé mẹ́wàá ń ṣe ní òde òní kò lè mú gidi wọlé àti pé iṣẹ́ bí iṣẹ́ lébra nǹkan kan ló lè rí ṣe bí pé <clears throat> kọ́ máa kọ́lé ní sáìtì kan kó lọ síbẹ̀ kó máa bá wọn ro búlọ́ọ̀kù máa bá wọn kó yẹ̀pẹ̀ nǹkan kan ah, eh, eh. ló lè rí ṣe. ẹni ìgbọ́dọ̀ tún rírù yẹn o kò tiẹ̀ ní ṣe ṣẹ́gun tiẹ̀ ní ṣe. nǹkan tí mo tún lè ṣe ni pé mo láwọn ọ̀rẹ́ tí mo lè sọ pé kọ́ bá mi fi síbi kan ó kàn yẹ pé ibi tó bá wa fi sí nǹkan tí sàdéríkè tiẹ̀ lè ṣe iṣẹ́ ìlú níwèé mẹ́wàá lọ́ máa fún ṣe owó tó máa gbà lè máa pọ̀ o bẹ́ẹ̀ kò sí wọn àárín kankan fún ẹ ṣe kọ́kọ́ gbàgbé pé kò sí pé kò ní ríṣẹ́ yẹn àwọn ọ̀rẹ́ mi àbá mi wá bí kan wá fi bá mi wá bí kan fi há. ṣùgbọ́n kan tí Ṣẹ́gun sọ ni wípé ọ̀dọ̀ ẹ gangan ni kí n bá àwọn sọ fún ẹ ẹ mọ̀ pé ọ̀dọ̀ ẹ dẹ̀ dá lóòótọ́ owó ẹ ń ṣe owó àsìkò ló ń wọlé pé kóhun ibẹ̀ yẹn gangan lòún fẹ́. náà wish kó wà lọ́dọ̀ mi ojú mi àti ẹ̀ lè tó. tó tó bá wà lọ́dọ̀ mi ojú gbogbo máa mójútó gbogbo bó bá ṣe ń progress gbogbo bá ṣe máa tí máa nílọsíwájú màmá wọn but certificate ẹ̀yẹn ò lè gbé ọ̀dọ̀ wa torí lọ́dọ̀ wa ẹni tó kàwé tó kéré jù ní HND gbogbo wọn HND degree masters nǹkan kan làwọn tí àwa máa ń gbà ẹni tí ìwé ẹ̀ tó kéré tó ní diploma gateman ni kálóhùn tiẹ̀ wá dún ní eh, diploma ṣe àní kó máa allegate máa tó wà bẹ́ẹ̀ but ẹ tó kéré jù diploma ni ó ń dẹ̀ ní sàdé eh, school side tàbí kílẹ̀ lókà yìí so eh, ìwé ò gbé nǹkan kan lọ́dọ̀ tiwa but ẹ má wọrí kí ló àṣírí kò ti ṣiṣẹ́ ni màá ní kó lọ sọ́dọ̀ àwọn èèyàn àwọn ọ̀rẹ́ mi wọ́n á wáṣẹ́ fún wáfi kan wọ́n fi hábì kan bó tí lè bá wọn ṣe gan pé kán má jẹ́ kó máa gba nọ́mà kí n kán bá ń fowó sówó ẹ̀ àmì gbogbo ala máa ń pàdé ni wọ́n ń ṣe fèmí mi náà ń ṣe fóore fún wọn so kan ó yẹ kán lè ṣe kékeré yẹn fèmí. àpọ̀n mi ò lè lo gbogbo agbára ẹ̀ kò fi sọ́dọ̀ ẹ̀ ò lè lo gbogbo agbára ẹ̀ ẹ́. ṣe rí lórí owó kì í dàbò tí bá ní kì í fi síbẹ̀ nígbà tí management sọ pé o a gbọ́dọ̀ gbájú diploma lọ kí wọ́n ní ọmọ kan wá ẹ̀ skúsà ẹ̀wọ̀n fíìmù náà ni mo gba òfin mo rúfin ni bẹ̀tà á rí ibi tá a máa fi ṣe. ó dà á ṣe ọkọ mi á ṣe ọkọ mi mo ti gbọ́ ó ṣe ó ṣe àjèrè wọn. ẹ kí n ní kí wọ́n gbọ́njẹ fún mi. èmi ṣiṣẹ́ ní size. bó ṣe sọ nìyẹn o bó ṣe sọ nìyẹn ó nítorí ìwé mẹ́wàá tó kà kò gbé ẹ ṣiṣẹ́ nílé iṣẹ́ ibi tó ń wà ó ní àfi tó bá máa lọ ṣiṣẹ́ ní site tó máa máa bá wọn ru fúrí so pé màá máa ru búlọ́ọ̀kù mo ní ọlọ́run ní jẹ́ mi ò fẹ́ rú ẹ̀. mọ́mí àbúrò yìí ló sọ lọ́rọ̀ yẹn lẹ́nu. n tó sọ nìyẹn. Hmm. kí wọ́n díṣẹ́ wo mọ́ mo nígbàgbọ́ wípé gbogbo ọ̀nà tó máa gbà máa fi dán yín lójú àti wípé ah, mọ́mí hmm? ah, ẹ̀dá ò lárò pin o. bẹ́ẹ̀ni ẹ̀dá ò lárò pin o. Ah, gbogbo ọ̀nà tó wù tí màá gbà nílé ayé iṣẹ́ màá rí pé àbúrò yín yẹn ó máa rí pé mo jọ yín lójú rẹ̀ rí pé ẹ jẹun ọmọ. àmín màá jẹun ọmọ màá jẹun ọmọ lágbára ọlọ́run èmi náà tiẹ̀ ń gbàdúrà kí n jẹun ọmọ ni mo dẹ̀ mọ̀ pé mo máa jẹun ọmọ lágbára ọlọ́run ni mi ní ṣe wàhálà lásán kò sí wàhálà ṣàfọkàn ẹ balẹ̀ lágbára ọlọ́run máa jẹun jẹun ọmọ mi lágbára ọlọ́run iṣẹ́ ọkọ mi. ọmọ ẹ̀ ká títí o ká ìdí àti àwọn mi nǹkan. ọwọ kí ló fẹ́. mo fẹ́ ra wáò mẹ́rin. Ah, wáò ti tán o ṣe mú good mama. ah ó dá fún mi ní good mama gbà yẹn. Ah, mẹ́rin náà ló kù. sì jọ bàbá mi àtànà mo sí ní káwọn ọmọdé bá ara láìlọ́nà ó gbàgbé mi. kò sí wàhálà kò sí wàhálà. ah change ń jìwọ́ ló máa ṣẹ̀mí lọ́wọ́ jọ padà wá. máa padà wá kò sí wàhálà. ọmọ àgbọ̀ máa ó dá ọmọ ẹ̀ Ah, ẹ ká sọ sá o. ẹ ra ma ẹ jọ ma ṣé ẹ ní bread. Ah, ah, ó wà lóríṣiríṣi kò kọ sí slice ni. èló ló làwọn yẹn. ó ní one twenty wà ó ní hundred naira ó ní fifty naira náà dẹ̀ wà. ok ẹ fún mi méjì yẹn ẹ fún mi méjì yẹn. Um, ṣé ẹ ní gésà àti sandin. ẹ jẹ́ ìṣòwò bẹ́ẹ̀ gésà yẹn dá mi lójú pé wà ẹ jẹ́ ń wò ó yẹ kí sandin náà wà ẹ jẹ́ ń wò mílìkì náà dẹ̀ wà o mílìkì olómi wà onígbẹrẹ fún wa ìwọ ń bẹ̀. wọ́n dọ̀rọ̀ fún mi gésà kan sandin ọ̀ṣẹ́. ó dá ẹjọ́ ẹ má bínú kò sí sandy mọ́ àmẹ́bá mi má ní ìdíkẹ́sà méjì yìí ah. ẹjọ́. Ah. mo dẹ̀ máa ń jẹ mission yẹn ni o gẹ́sà àti sandy mo máa ń jẹ papọ̀ tí mo máa fi ń jẹ bread ó máa ń lọ dáadáa. Ah. ẹ ṣe ẹ wo tẹ bá déwájú ẹ máa rí sandy mi ẹ bẹ mi ra gẹ́sà ẹ jọ bàbá mi ẹ rí ajé jẹun. ẹ má bínú mi ò kí ń ra nǹkan lọ́tọ̀ọ̀tọ̀ mo máa ń ra nǹkan papọ̀ lójú kan náà ni ẹ má bínú ẹ jọ ń jọ mi ẹ ti dọ. é jọ ẹ jọ bá ti jọ bọ́dá yẹ́lò I bọ̀dá yẹ lò. ẹjọ ẹjọ ẹjọ mo fi bọ́ọ̀sì bí ìbàjẹ́ tó wọlé lọ́mọjà. bọ́ọ̀sì. ẹ àpò tí mò ń kówó sí. but eh, fish bọ́ọ̀sì Show me now bẹ́ẹ̀ ni bàbá mi mi fi pọ́ọ̀sì ṣọyún lóòótọ́ ẹ̀yin mo fẹ́ lọ bá mọ́jà ni mo gbé sílẹ̀. maybe ẹ ṣe mistake ẹ lè wo inú ọ̀dọ̀ yẹn inú ṣọ́ọ̀bù yẹn rẹ pé. bọ̀dá ṣọ́ọ̀ máa ṣe yín èmi àti yín nìkan lọ́wọ́. yàrá yàrá mi kí ló ṣẹlẹ̀ ariwo yín là ń gbọ́ ìwé ló ṣẹlẹ̀. àmọ̀dà ìjọlábí àjà fún yẹn yín tèmi mo máa fi pọ́ọ̀sì mi síbí ni tí mò ń kówó sí títí ló ṣe bá mi rajà owó wọn yẹn mo fi síbẹ̀. ní sùúrù kí ló ṣe náà yàyà ilé ẹrú ni yà ẹ má fi ẹ má fi òbò yóò bójú ó dàbílẹ̀ burúkú ni ẹ yà ìwọ wá dùgbà ó wá dùgbà ajalè ẹ má fi òbò dùgbà ayé òbò. òṣìṣà fún ọmọ tó ní ẹ bóyá máa ń ṣe ní ẹfà ọ̀rajà ni wọn. yà ó fi bòrò bójú ikú máa pa ni. ẹ ṣe máa pa síbi ẹ máa pa síbi o. ẹjọ́ ìlú bẹ́ẹ̀ tí kò kẹ́ fún wa ká fi sun eré dànù kò yí sílẹ̀. ẹjọ́ àfilẹ̀ kò má bá tiẹ̀ lọ. irọ́ irọ́ ilé ìgbọràn ilé ìbá tó dání ní sẹ́ẹ̀ ó má má lò bọ̀. ẹ má fi pabodi.

ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun. ó fẹ́ múnú mi dùn ó fẹ́ múnú mi dùn. ó lọ jalè. Yeah, ṣẹ́gun o ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun o ṣẹ́gun yẹ ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun agbàfi ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun o dídé o ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun dìde dìde chago chago chago chago da ẹjọ ṣẹ́gun ẹjọ ẹ bẹ̀rẹ̀ chago ṣẹ́gun ṣẹ́gun. ẹ̀yin ah! kí ló dé tẹ́ ṣì mí gbọ́ báyìí nǹkan tí mo sọ ń gbà yẹn ni pé eh, ìwé tó kà kò lè ṣe irú iṣẹ́ tẹ̀yìn fẹ́ kó máa ṣe yẹn àní iṣẹ́ tí mo ní kó ṣe kò kò sí àní àní tó bá yá náà ló máa ó lè dọ̀gá ní ìdíṣẹ́ yẹn tó yẹ pé a tún máa mèkì owó tó ju tiwa lọ tó yẹ pé àwa gan máa gbà lọ́wọ́ ẹ̀ á kí ló wà ń bẹ̀ ó kò ẹ ṣì mí gbọ́ ni o ẹ ṣì mí gbọ́ ni gbogbo nǹkan tí ẹ tiẹ̀ wá ṣe yẹn kò tiẹ̀ wá necessary because kò sígbà tí ọmọọṣẹ́ ò ní dọ̀gá lóde àti. ẹ̀yin lẹ fọmọ dàmí láàmú látọdún yìí ìka ni mo tẹ́nìtì ìka ni mo rojú ara mi fún ah! ẹ ṣe mí mo tún wá bá yín pé kẹ́ ẹ gbà mí ẹ̀yin lẹ tún bá mi sáré kiri ah, torí Ọlọ́run tábúrò yín bá ṣẹ̀yìn ṣé bọ́mọ ìyá yín ni ẹ dẹ̀ bá wí kí ló yẹ tẹ wá fìyà jọmọ tèmi tẹ wá fọmọdé mi láàmú kí ni mo ṣe fún yín ó dáa ẹ wò ó ẹ ṣe sùúrù o ẹ ẹ bẹ́ẹ̀ mi wá àtúnṣe sọ̀rọ̀ mọ̀ tèmi o níbo lọ́nà àbáyọ báyìí fún sí níbo lọ́nà àbáyọ báyìí àbí kí gbogbo wọn ran wọn ara ẹ kó kúrò. ẹ ẹ kí ni solution ọ̀nà àbáyọ ẹ ọ̀nà àbáyọ àbí. ọ̀nà àbáyọ tó wà ó le gan o ó le gan ọ̀nà àbáyọ ó le gan. ẹ kí kí ni ẹ sọ ẹ sọ àgbìyànjú ẹ. àti ọ̀nà àbáyọ ó le gan. àti ọ̀nà àbáyọ. ṣé ẹ fẹ́ máa dà ní. ó lè gan. ẹ wá sọ problem tó wà nílẹ̀ yìí náà. bákan ni. ṣíṣe pé àti ti ṣe rè. ó dàbí ẹni pé nǹkan ti ń ṣe wọn. because ọ̀rọ̀ ẹnu wọn ti ó ti change. ìyá ìkọ́ tó ṣe láti òun ló ń jẹ ẹ̀ kó máa jẹ́ lọ. Ah, mo dáhùn kí la fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nínú rẹ̀ ó fẹ́ dàbí ẹni pé nǹkan ti ń ṣe wọn wáyé. torí bí ṣe ń lò yẹn ló ń sọ̀rọ̀ àbáyọ oògùn òwò àkọ́dé ọ̀rọ̀ owó òwò àkọ́dé ní bẹ́ẹ̀dì. ẹ̀ṣẹ̀ jẹ́ máa bínú sí mi ẹ̀ṣẹ̀ God is good. God has done it. Ah, God. Àfọwọ́fà ènìyàn ló ń léwọ́ bèrè àìgbọ́ràn. Irọ́ tó nírọ̀ ọmọ bàbá olówó ìrọ̀ra. Rọ́rá ló bá rẹ̀ o. Irọ́ àfọgbọ́n lọ́gbọ́n ṣọgbọ́n ṣòun la lè fi ráyé gbé. Àfọgbọ́n lọ́gbọ́n ṣọgbọ́n ṣòun ìran tó níran. ẹsẹ̀ ọ̀dọ́ ń yọ̀ ni o bàbá mi máa ṣọ́ mi. ìran tó níran. ẹsẹ̀ ọ̀dọ́ ń yọ̀ ni o bàbá mi máa ṣọ́ mi. ìran tó níran. ohun tí wọ́n lò láyé bàbá mi máa ṣọ́ mi. ìran tó níran. ẹsẹ̀ ọ̀dọ́ ń yọ̀ bàbá mi máa ṣọ́ mi. ìran tó níran.